Excelente, gente. Thank you. kò yẹ yí kọlọ́bà yóò yẹ kí n fi ẹ dáàmà ẹ máa rí o. Àwọn èèyàn sá kọlọ́bà kọlọ́bà. Àwọn èèyàn tó gbowó náà wọ́n pa fóònù. Ìjọba Àbújá àti ọba. ọjọ́ tí wọ́n bá lọ bí iṣẹ́ ń sìn àwa máa wà nílé ọjọ́ náà èèyàn bá fẹ́ ṣe wíkẹ̀ẹ̀dì èmi máa lọ bí iṣẹ́ kò sí problem. ọ̀sẹ̀ tí mò ń ṣe iná wọ́n kàn jí mú náà ní wọn ò ń gbowó owó náà ní iṣẹ́ náà ní. tiẹ̀ máa wọná ọ̀tá táwọn èèyàn ọ̀tá mi máa yọ̀ mọ́ owó ẹ mórí fàásì. Bọ́lá Fọláṣadé òkú à ń gbá rìsáàjì náà níbà yìí nílẹ̀ òkèèrè. Wọ́n ṣe mórí sáwọ́. Ah, mo ti gbàgbé pé mo ní ìpolówó ṣe ṣe ṣe ṣe ṣe mo ti wẹ̀ gbé ẹ jẹ́ náà mo ní polówó kò wọ́ra <laughs> mú. ẹ dúró. ẹ ó dàn ẹ má bínú bàbá rest in peace Dr. Sikiru Ayinde Barrister continue to rest. sorry I supposed to má bínú ìpolówó. Báwo àgbẹ̀yàwó yàwó ẹ̀ sẹ́yìn náà ẹ̀ fẹ́ pupa fẹ́ẹ́rẹ́fẹ́ bá ti ló sì rẹwà síbẹ̀ National Brightening Set ní ẹbẹ̀rẹ̀ fún Magnitas Brightening Set èyí náà wọ̀ yí dúdú ẹ̀ẹ́bẹ̀rẹ̀ fún Atlas Caramel Tone Set sẹ́ni gbogbo àwọn iná máa ń dọ̀nà tẹ́sí mọ́ fi mẹ́tẹ́ bẹ́ẹ̀ sẹ́wà side by size ló wà ibà ìjẹ́ middle size pẹ̀lú regular size Sunday Brightening Set wà èyí náà ọmọ kékèké lè máa lò ọ̀tọ̀ wá kọ́ síbẹ̀ fẹ́ni bẹ́ẹ̀ fẹ́ fọ ojú pẹ̀lú ara kí wọ́n bá yín bò kí ẹ lọ tónítóní bí ọmọ tuntun láwọn olóyìnbó pè ní brightening body wash wọ́n tún ṣe bábí sàlọ̀ wọn ní kúnyà bẹ́ẹ̀

a nídìí láti ṣe máa júwe wọ́n ti sọ samiglo olólèṣe use it and be glowing use it bẹ́ẹ̀ ni wàá máa dán wàá máa glowing physically and spiritually ẹ jẹ́ ká lọ sí ẹni dáwọ̀ a máa kọ́lé méjì. samiglo skincare and spa. care is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless glowing skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a miracle. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as Ghost Snow Brightening Set, mainly for fair skin, which helps to maintain the skin color and makes it glow like a baby. As class caramel tone set, mainly for dark skin, both in small set, medium set, and regular size, which also helps to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. At Summit Glow Care and Spa, our other services include bath services, facial wash, brightening body wash, sales of perfume, barbing salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Or you can visit Summit Glow Skin Care and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okoba, Abule opposite Grand Oil, Lagos State. You can call us on the following numbers, plus 131 2774 7664. Or you can message us on WhatsApp here, 090-799-74033. Email address, sammyglowic at gmail.com. Facebook page, Sammy Glow. Or on Instagram, Sammy Glow Skincare. Sammy Glow Skincare. Feel a new beauty experience. Yes, Sammy Glow nìyẹn. Ó nìyẹn. Mm. Sammy Glow ló So, um, ó kàn wù mí nígbà míì pé tá a bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún because important uh, things náà ni it's good at times to be láti ta sánsán láti ta yáyá láti ta yàyà láti ṣe wéréwéré láti ṣe wéréwéré láti ṣe kíni láti be happy you understand me uh, you understand ọ̀rọ̀ tí a fẹ́ sọ yín tó wà very important náà ni. Ah, kí n tó máa lọ yín tí a kọ́kọ́ fẹ́ fi náà ni wípé. mo sọ pé ìjọba òkè ìjọba àbújá àti àwọn ọba a rí àwọn ìlú mi ò ní dárúkọ ní àwọn bó tiẹ̀ lè dárúkọ ìlú tí n bá wà kì í ṣe pé ìgbà tó jẹ́ pé for good examples we can mention it ó ti yé you know and I cannot do anything without prayer ẹ jẹ́ bá wa share so ìjọba àbújá yes heavenly Lord we say thank you once again because we are God ọba tí a kò rí ṣùgbọ́n tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀ we cannot see you with our naked eyes but we can see your wonderful work job work everything we can see your wonder when it is time for sunny it will come out when it is time for winter it will come it will show up snowing in time of snow it will show time of rain you are God there is body like you Lord, we appreciate you because you are wonderful God. Be thou exalted, be glorified forever in Jesus' name. We want to speak right now. To my own knowledge, I can't do it, but you, with you, I can do all things. True God will strengthen me. Father, come and strengthen me. Speak through my mouth. People who are here today to listen, and other people who are going to listen later, give them your eyes, I mean, hear of understanding Let this word that is going out right now sink to people's hearts. Father, have mercy upon us. We shall not die but live to the glory of God. Arrow of evil, go back to your sender right now in Jesus' name. We cover ourselves, blood of Jesus. It is well with our spirit, soul, and body. Hey, anybody that increase us financially, Father, increase such people. Anybody that try to decrease us, Father, decrease them. Render all of them useless financially, materially, moral, and spiritually. But those who want us to be promoted, who want us to be blessed, who want me to be blessed, who want me and my people to be okay, who, who want me to be okay financially, such people, Father, promote them as well. And I speak to myself right now, Lord, you are God of blessing. Father, bless me. Open door of opportunity. Father, open door of breakthrough. Father, make way for me when people say there is no way. Let me be the end not the tail. Speak through my mouth. Let the word of my mouth receive power, receive light, bring solution to all problem. So shall it be. In Jesus' name. By the way, fẹ́ wí lónìí, ọ̀rọ̀ náà ò ní kọjá láìṣẹ. Bẹ́ẹ̀ lórí, kò In Jesus' name we pray. Amen. Yeah, Ekabo, you are welcome to this platform. My name is Bola Shadi. I'm praying for people who actually disturbing my I mean disturbing my page. I'm praying for you. You better release me and let me go so that you ní kàn dínú yọ so that aburú ò ní strike ẹ lójijì okay anybody to want to disturb page me, platform me, release it so that you won't be destroyed suddenly because God will raise his standard against you the way you disturb my page the way you disturb what I do the Lord will disturb whatever you do the Lord will frustrate whatever you do Okay? So, I'm not cursing you, but I'm just telling you, if you don't want God to raise his standard against you, to frustrate whatever you do, you don't want God to demolish you, whatever you do, you don't want God to render your efforts useless, you don't want God to make you little, smaller than before, materially, morally, and spiritually and financially and in, in educationally, stop disturbing my page. All right. So that is a message for you. For those people who normally disturbing my page. Okay. So welcome to this platform once again. I have a quick short message for is this is also it's an advice and also inspiration. There's something, you know, there is advice. The advice is different from inspiration. I got this inspiration and I got the message. I got the inspiration and I also got the message. So when I got a message like that, when I got that message signal, I pass it out. Like telling people. I know that the moment that signal is going out, the message being sent, there's a reason for it. Thank God it's today, Lolo sọ Castle. Ijoba, okay. Number one, I want to interview you about, um, you know, few days ago, I think uh, last week, exactly, I think it's going to be a week today. Wednesday, last week, Wednesday, I brought a case about my Omo Alele Babami. That's, uh, they call them, either they are bad or evil. They said they were being born together. They said they are related to me. That is uh, one of my brother and the uh, sister that sold, trying to sell the father, my father's house. It's not a land. It's not a land, but the land, the house is old. It's about it's about 60 years plus, you know, but it's a big house. That's a, it's an upstairs. That is a building, story building, but it's old. But it's, that time is a good a house that is modern house at that time. Oh, is house of a olówó, you know we when these people complaining that um, they they you know local government complaining that any house that is hold like that you know we understand also the same thing they complaining about that they you know when I you know you understand what I mean so I've explained it then that I tried to we pay money for the demolishing the place and after demolition we want to redo it that build it so and I was like I was the one that I was trying to try my best. I was the one carrying the activity because the other ones I have a sister. She's she's not so clear. She's not of the same mother, but I have one that is of the same mother. But that one is I'm um, sorry to say. Everybody has their own dirtiness. They have. Then sọ Yoruba. I can say it in English. Gbogbo èèyàn Yeah, aṣọ tá a wọ̀ yìí tá a bá sọ tábà sọ ìdọ̀tí aṣọ ìsomi ìdọ̀tí ara ẹ̀ máa jáde so everybody have one problem or the other àjàjà wa àṣìṣe lọ hospital àti rí ìrírí oríṣiríṣi so everybody has problem okay everybody has dirty in their house yeah kò sí bó ṣe gbá inú ilé tó bó ṣe wọ́n ṣe ẹ̀kọ́ ilé bó tuntun sì fẹ́ ṣe fọ́nsìn kẹ má gbé bẹ́ẹ̀ fún oṣù kan àbọ̀sẹ̀ kan tẹ́ bá padà wá ẹ̀yin ọ̀kọ̀ọ̀kan ò gbé bẹ́ẹ̀ máa bá ìdọ̀tí so everybody has a dirty in their house that some people are like dirty into the family okay and some people are like a beauty in the family so I àwọn ìdọ̀tí inú ilé mi yeah I àwọn ìdọ̀tí inú ilé mi both le fàbá both father house and both mother house ìdọ̀tí inú ilé ni mo pè wọ́n mi ò fẹ́ pè sisters so you know that exactly a week ago they called me you can see me since that day because what the enemy did, did is like maybe I'll be so when the enemy want to strike you, they strike you in many ways, you know, to make you happy. I mean, or sad. So for me, for particularly that um, I've spent money on that place after demolishing the place. I still spent some money for the place to be built, to be, you know. And somebody now went to the place without my consent. And that place, the house, my daddy was buried there. So and I used to tell you know we are from royal family that's why I'm coming from the king àwọn ọba náà mo ń bọ̀ sí mo ń bọ̀ <laughs> ah. so it was uh, the guy was I was told that he collected the but one thing ni pé during the time don ṣe kúrúkúrú kẹkẹrẹ kuru tó kó tó gbowó wọn sọ fún mi o okay but ìgbà tó ṣáà tó tà tán wọn pè mí so ó dà pé ó wá sọ fún wọn pé òun ti ta o pé òun fẹ́ wú òkú bàbá òun sọnù nǹkan kan bẹ́ẹ̀ yẹn èmi ni mo ń ṣiṣẹ́ ń bẹ̀ yẹn o I've told you that I don't want to repeat that èmi tó bá sọ pé kò gba permission mi that's a fraud and that is what Nigeria is doing everything about Nigeria I'm sorry to say this most of the people most of the time that's why you go to go to government at times you understand me because you go to love government at times I'm not saying they are good or represent, but you you imagine what some people come on now commoner people we call a commoner because that my brother is a commoner what he has done to me what he has done to the family if that kind of person kọkàn ẹlẹ́tẹ̀ kọkàn di nǹkan kan bíi ṣíàmánù lásán àbí kọkàn tẹ̀ jẹ́ kánsẹ́lọ̀ ọ̀dọ̀n ó lè ti jẹ́ kánsẹ́lọ̀ no àbí kọkàn jẹ́ ṣíàmù àbí kọkàn jẹ́ gọ́vnà ẹ wo bó ṣe máa ba yé jẹ́ tó somebody tó lè kọjú mọ́ òkú bàbá ẹ̀ ló ra lẹ̀ o kò ń ṣe pé ó yá ilẹ̀ sí bàbá ẹ̀ bàbá ẹ̀ sì kì í ṣe ilé ẹ̀ ni wọ́n o now you cannot build house to you cannot honor your father with your things but you want to now Baba, yẹn ńgbà tó kọ́lé náà lọ́wọ́ torí my father died not old when he died you understand me with my age you can see I was a forty-one days old forty-one days I'm not even up to three months when my father died so but the, eh, when I saw the picture and according to the story among all of them in stature in everything in in, in good deed yes in good deed nínú ìwà rere àti gbogbo stature all those things I they said to Ami they used to pay mo job, bàbá me. ó that is to tell you that bàbá mi n'igbati, tí àwọn èèyàn kan tó mi nígboro they see me like this Only uncle ọ̀nkú kan báyìí náà tó rí mi gbà yẹn ah ó lọ́mọ ẹ̀gbọ́n lele. ó ti yé yín wọn mi rí o first time to máa rí mi ó ní ọmọ lele. E ẹ̀mọ́ kéèyàn ríyàn kó o kò rí mi rí àrírarí ọjọ́ yẹn ni mo rí rí kò rí mi rí ó ní ọmọ ọjọ́ tó máa rí mi ó lọ́mọ ìgbọ́n lélẹ̀ tó ń bọ̀ yìí you understand me for you to know how ẹ̀mọ̀ tí ọlọ́run bá fẹ́ ṣe ẹ ti understand bẹ́ẹ̀ yẹn. àwọn yẹn wọ́n ṣàlọ́ gbé lẹ́tà àwọn ìdọ̀tí lé wa <laughs> ṣé mo pé kò sí bàbá ṣe ṣe gbòòrò tó máa tí ò ní rùn gbẹ́ ó ti yé yín a lè sọ wípé um, because tá a bá sọ pé òkè bóyá torí pé wọn bàbá wọn kúngbà tó wà kékeré ni wọn ṣe yàyàkuyà ni wọn ṣe ya paná ni wọn ya nǹkan burúkú tí wọn yà ẹ ẹ ti understand kò kò ṣòun because a lot of people wọn wa under roof màmá wọn àti baba, wọn náà up to now tó yẹ pé wọn ń ṣe orí burúkú náà bí ẹran níwò in fact ẹlòmíì nǹkan máa tó lọ jalè á lóun fẹ́ fi tọ́jú á lọ jí nǹkan ìyá oníyà á lóun fẹ́ fi tọ́jú ìyá ti tòun àwọn má bèrè lọ́wọ́ ìlànà tó pọ̀ wọn ẹlòmíì mo ti rí lórí Facebook yìí tó gbé sórí mídíà ti pé ẹnìkan lọ pààyàn ó ní kí ló dé tó pààyàn ó ní because òun fẹ́ ó lọ bẹ́ orí ọmọ sisi kan tó date ó ní because òun fẹ́ lọ fi ṣògùn owó torí òun fẹ́ tọ́jú ìyá òun imagine so ó lọ dẹ orí so nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kì í ṣe pé bóyá wọn ọ̀rẹ́ yàn tọ́ wọn ó ti yẹ yín mẹ́yẹn kì í ṣe pé bóyá tó pé wọn ọ̀rẹ́ yàn tọ́ wọn torí àwa gan tí a tọ́ tí a mú gbé lọ́dọ̀ mọ́ sí mi dàgbà mo sọ bad experience mi nínú ayé sọ pé tó máa sọ pé kéèyàn ya paná kó ya oríṣiríṣi nǹkan tí ò dáa ó yẹ kí a yà ṣùgbọ́n ọlọ́run jẹ́ yàyàkuyà mo dúpẹ́ fún ọlọ́run tó máa ń tuni ṣe ọlọ́run fúnra rẹ̀ ló máa ń ṣèyàn dáadáa ó ti yé bẹ́ẹ̀ yẹn ló máa ń ṣèyàn ló máa ń kọ̀yàn tó ṣe sọ pé bí ò bá ṣe pé wàá bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ ọkọ̀ lásán ni ó ti yé bẹ́ẹ̀ yẹn. àwọn ilé ìkẹ́dẹ̀rẹ́ bí tí wọ́n tí wọ́n tí wọ́n mo rè pé wọ́n tún gbádùn ju àwa lọ dé wọ́n respect wọ́n gbé nígbà tí wọ́n máa gba tí wọ́n máa gbé ìwé ilé yẹn fún mọ̀ sí mi gbà yẹn tọ́lọ̀ after some time táwọn family ti lò wọ́n ṣe wọ́n ti lo gbogbo nǹkan iṣẹ́ tí wọ́n sàn gbà tó máa ya tó àsìkò táwọn ọmọ yẹn dàgbà tí mọ́mì mi náà gbé ìwé yẹn fún wọ́n dẹ̀ gbé fún ọmọ step ìyàwó wọn so but ẹ̀gbọ́n mi yẹn àwọn méjèèjì yẹn náà ti wà lórí ọ̀rọ̀ ilé yẹn tó ti ń bára wọn fa wèrè àwọn méjèèjì ẹ ti understand tó ń jókòó sí but tí mo fẹ́ sọ rèé ó fọ́nì sí mi gan ó fọ́nì sí mi i was just like but you know àwọn ẹlòmíì máa ti wò gbà ah, àbí Bọ́lá máa nobody kò sẹ́ni tó máa tí ò ní ṣe tí ò ní dùn because èmi ni nígbà tó fẹ́ tabẹ̀ yẹn wọn ò sọ̀rọ̀ wọn ò sọ fún mi kò gba permission mi ó kàn lọ tà á ìgbà mo dẹ̀ máa gbọ́ mo gbọ́ pe, wọ́n ní àti Àbújá torí mo pe kábíyè eh, olori mo pe Olúkàrẹ́ wọ́n dẹ̀ sọ wọ́n fi wọ́n àdùnfà sọ́wọ́ wọ́n ní kí bọ́ọ̀lù orin sọ pé wọ́n ń jáde níjọ́ yẹn wọ́n àtúntò ẹ̀dẹ́jọ́ kejì olórí náà send àwọn some things fún mi pé gbogbo signature tí a rí paper yẹn the boy forged it he forged my sister's signature he know that the other one is a is a is a àwọn amugbó ni ó dẹ̀ máa mu kodi ó drugs you know so ìyẹn ẹ̀gbọ́n tèmi yẹn ìyẹn i'm not afraid of i'm not ashamed of it So ti yé so ó ṣá forged ṣá forge òun nìkan ìyẹn ọkùnrin yẹn ọmọ àlè yẹn ìdájì dẹ̀ tilé wa ó ṣá forging ni gbogbo nǹkan tó gbé fún ẹni tí ó ra ibẹ̀ but funny thing ni pé Àbújá nígbà tí olórí máa bá mi sọ̀rọ̀ yẹn pé wọ́n lẹ́ni tó ra ibẹ̀ yẹn mo sọ pé kọ́ bá mi gẹ́ẹ̀tì nọ́mbà ẹni tó ra bẹ̀yẹn tó bẹ̀rẹ̀ abẹ̀yẹn gangan mo fẹ́ bẹ́ẹ̀ ni náà sọ̀rọ̀ pé ẹ lọ gbowó yín o àtàbẹ̀ torí wọ́n sì òkú síbẹ̀ kò sí ẹnìkan kan tó bá sọ pé and again gan wọ́n sọ pé ilé tí òkú bá ti wà wọn kì í tà kí ni kọ́ ni kí ni máa tà fún kí ni wọ́n fẹ́ tà fún tí ò lè ṣe pé ókè o wọ́n rí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn new fence nǹkan tó ń ṣe síbẹ̀ kò ń ṣe pé ó ti pẹ́ àbí nǹkan kan bẹ́yẹn so kí ni wọ́n fẹ́ tà fún and again you know so but ẹ mọ̀ oríṣiríṣi fraud ló máa ń ṣẹlẹ̀ nínú tó bá fẹ́ ta nǹkan bẹ́ẹ̀ but kì í ṣe new site ìgboro gbogbo ló wà ṣùgbọ́n nǹkan tí mo kọ́kọ́ fẹ́ sọ rèé àwọn èèyàn tó mọ̀ mí àwọn ló ṣe iṣẹ́ náà tí wọ́n lọ bá tó wọ́n ti mọ̀ pé wèrè ni àwọn méjèèjì yẹn wọ́n dẹ̀ ti mọ̀ pé ó lè ní wọ́n owó gan tí ò tí ò tán mọ́ wọn rárá wọ́n le kúrúkè wọ́n lè yíyàn lọ́rùn kán gba nǹkan ní nǹkan talkless of èyí tí ó So sọ pé nísìnyí wá ah, ilé bàbá yẹn lè gbégbọ́ àwọn tó ṣe fún tó ń ṣiṣẹ́ yẹn they actually do it purposely to haunt me you understand me I don't mention people name any longer, but I know that they did that. Don't ti mọ̀ pé àwọn méjèèjì ọmọ àlè ni wọ́n pọ̀ ń ṣọmọ bàbá mi. Yes, mo sọ ni ọ̀tọ̀ àwọn ìyá wọn, màmá mi ló bí kan nínú wọn kejì yẹn náà step mother mi ló bí ìyẹn ò kàn mí mo ti pé pé olórí burúkú ni wọ́n ó ti yé yín so àwọn tó lọ bá wọn tó lọ approach wọn tó jẹ́ àwọn wèrè méjì àwọn ọmọ àlè méjì àwọn asínú méjì àwọn olè méjì àwọn aláyébàjẹ́ méjì no lọ approach they do that purpose to haunt me I know it they are politicians because wọ́n tún dárúkọ pé Abuja? ni ìyẹn mo fi sọ pé ẹ̀yin Àbújá àti ọba advice ni ó ti yẹ yín mi ti bínú ó ti yẹ yín because tẹ́mi bá bínú kò ní kò ní lè move kò lè move anything ṣùgbọ́n tí Ọlọ́run bá bínú he move mountain he change the whole universe okay so òun la ṣe máa à ní bínú lórí nǹkan àdẹ ronú mi ò ronú mọ́ nítorí nǹkan kan mo ti lálàfẹ̀yìntì mo ti lólúwa mo ti fi gbogbo mi le ọlọ́run lọ́wọ́ mo ti gbẹ́kẹ̀lé gan so màá máa sọ fọ́lọ́run ẹni tó ṣe yẹn báyìí ìwọ ló fẹ́ hàn tì o fẹ́ lowo kan and again simply because a so fún àwọn ẹ̀wọ̀n bìrì pé à ah, she says some things and she's actually going to be and let me tell you what um, God is using me for is not me God that want to say it is God that is using me it's the thing that is in me okay I never choose myself to be used in this way okay so it's affecting like me they know bóyá ńgbà tó tí kò bá mi sọ̀rọ̀ yẹn o ó kàn á ló kàn sọ fún mi yẹn àwọn ọmọ àlè méjì olórí burúkú wọn olórí burúkú ni wọ́n mọ́lẹ̀ ṣe máa remain nìyẹn olórí burúkú wọn máa remain bí wọ́n bá tiẹ̀ náwó wọn ò lè ibẹ̀ yẹn wọn ò lè gbé òkú bàbá mi kúrò mbẹ̀ <laughs> kò sẹ́ni tó kò sẹ́ni tó bá ra kò síbi tó fẹ́ kò sẹ́ni tó fẹ́ rà tó fẹ́ kò sẹ́ni kò sẹ́ni tó fẹ́ rà tó fẹ́ gbé ayé ẹni tó bá ra bàbá kò sẹ́ni tó bá rà tó máa gbáyé kì í ṣe pa máa pa àti fẹjọ́ sọ lọ́rùn ni because ẹni tó ṣiṣẹ́ yẹn gan wọn ò jẹ́ kó gbádùn owó ẹ̀ kó tó kú my father work and that is why ìgbà tẹ́mi náà bẹ̀rẹ̀ sí iṣẹ́ wọn gbógun tì mí èmi ò ní ikú kan kú bí ò ṣe yíyè dáìwọ̀n wọn ṣe kú ọmọ mi lórí ogún mi gan wọ́n lẹ́nìkan ló ní wọ́n ní lọ́wọ́jẹ́ ló ní wọ́n ní dàbẹ̀dì ló lélẹ̀ because they don't want any good for me you understand me <laughs> ẹ̀rín àwọn èèyàn pa mí ẹ̀rí pé mo máa ń jó these days ó ti yẹ yín lórí ọ̀rọ̀ wọn tọ́lọ̀ bá sọ pé just laugh just smile smile ni ó ti yé wọ́n lọ approach àwọn olórí burúkú méjì bẹ́ẹ̀ ni bí n pé <laughs> àtàdé òsì ìṣàdé ọlá <laughs> adé ìṣẹ́ adé ìyà ó ti yé bẹ́ẹ̀ yẹn the two of them kò láì ẹ wá mọ ohun tó fọ́n ni nígbà tí ajá ìdígi mẹ́rin ẹnìkan ti kú first born wa ti kú now ẹni tó dúró bíi first born ìyá ọ̀tọ̀ náà ni Emi ati ẹ̀gbọ́n mi yẹn nìkan ni ìyá kan ajẹ́ mẹ́rin ẹgbọ́ o now ẹnìkan wá dìde wọ́n wá lọ ta lé ẹ wo bí àwọn èèyàn tí wọ́n ṣe allow fraud mo ń bọ̀ lórí ọ̀rọ̀ ọba mo ń bọ̀ lórí ọ̀rọ̀ ọba wo bi àwọn èèyàn ṣe ń fraud brother like bi mo ṣe ń sọ̀rọ̀ Facebook yi. tí ọ̀rọ̀ mi múvu àwọn èèyàn tí àwọn èèyàn tó ní ọgbọ́n tó dẹ̀ mọ̀ pé yes this girl she say talking sense we don't talk jargon we don't talk rubbish they see me they know me the people who did that also that are playing this nonsense game they know that I'm still going to bring it here and they know how this thing can also cause them they don't know because still come back cool nígbà míì tí a bá wò ó tó ń rí ẹni iṣẹ́ yẹn bí ọ̀dẹ̀ bí ẹni tó ń rí mi they see me like a fool àbí they don't know how long tí in tí mo ṣe wọn mọ how long bó ṣe lè they take things for granted let me now tell you in tó máa ń mi nù ni pé people take the country and the law for granted you understand me hey, the people they take the law and the country for granted forget is that uh, is that uh, is is ilé ni àmì ìwọ́n ta number one ní tó ṣe ó forge signature ìwọ kọ́ ló ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn ti dùpù mí dáadáa tẹ́lẹ̀ kó tó di pé ó tún wá gbé yẹn ó tún wá ní gàn láti gbé tàyẹ̀wò àmọ́ tán they now have the phone àwọn méjèèjì pé àwọn méjì ló pín owó báyìí sí ní àtàlẹ́ o wọ́n wá pín owó wọ́n wá ìkejì tí ó jalè tí mo ló gbé mi lọ́nu gbó tó fẹ́ lọ yín mi lọ́rùn <laughs> tó fẹ́ lọ yín mi lọ́rùn àti èkejì níbí tó parọ́ mọ́ mi pé èmi gba ọkọ mo yà ní wèrè tó lòun fẹ́ yà mí wèrè tó yile lórí tó ní wọ́n gbọ́ ọkọ òun <laughs> tí mo gbé lọ sí ìlú South Africa ń gbà yẹn pé káyé ẹ̀ ń gbà tó síwín tán tó náà máa ní ń san gbogbo ìdẹ̀tí ẹ̀kú dẹ̀ ní dáa fáwọn tó wá sọ pé mo sọ̀rọ̀ fámìlì mi níta kò dẹ̀ ní yẹ yín à ń sọ fún yín náà ní ká balẹ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe ẹni tó bá máa yọ ìtígójú ẹlòmíì máa yọ tójú ẹ̀ first I cannot cover my dirtiness any death kì í ṣe ìdọ̀tí tèmi o ìdọ̀tí inú ilé mi tó máa ma dọ̀tí ilé mi i cannot cover them tú àpà èèwọ̀ ni èmi ni máa gbá wọn jáde èmi ni máa gbá wọn dànù a máa yọ ìgbálẹ̀ a máa yọ gbogbo nǹkan tá a bá lè fi ṣe a máa gbá wọn sí kànga kànga báwo inú omi wọn fẹ́ lọ ba omi jẹ́ wọn fẹ́ pollute omi nìyẹn a máa gbá wọn sí ṣáláńgá. a gbá wọn dànù sí ṣáláńgá àti wọn sí kànga anybody tó bá ti lóun ò fẹ́ peace ó bá sọ pé peace ó ní èmi ní gbogbo ìgbà peace àlàáfíà ni mo fẹ́ fún ọ̀bọ̀ tí ìjà ni wọ́n fẹ́ ní gbogbo ìgbà wọ́n wá mú fóònù wọ́n wá pa my mommy told me that this uh, born, wọn àkọ́bí ọ̀ràn tí wọ́n bí ní ìmọ̀ bí tí wọ́n rìn lé sí nǹkan burúkú sáwọ̀ wọn nú torí bẹ́ẹ̀ tó bá ìdí má fọmọ burúkú ṣàkọ́bí fún ọmọ mi adébùkọ́lá o gbogbo ọmọ tó máa fún adébùkọ́lá láyé fún mi jọ ọlọ́run mo bẹ̀bẹ̀ ní o má fi ọmọ burúkú kọ̀ọ̀kan sínú ẹ̀ ọmọ rere ni àwọn ọmọ tán fi ń yangàn àwọn ọmọ gidi tó máa ń jẹ́ good example àbáṣẹ́dọ̀ rere tó ń bẹ̀rù ọlọ́run ni kò bá mi fún adébùkọ́lá má jẹ́ kọ́ ọmọ burúkú fòwọ́nú àwọn ọmọ mi tẹ bá lóyún tó bá jẹ́ àkọ́bí ẹ̀ níjà àgbàdúrà fún wọn máa ní àkọ́bí ní ìdí prayer àmọ́ bóyá àmọ́ bí tí àwọn èèyàn máa ń sáwọ tó máa ń lọ bóyá ìṣekúṣe tó ní ìṣàmọ̀ṣà ẹ má jẹ ìyẹn kọ́ là ń sọ ẹ má jẹ ká treat ẹ bẹ́ẹ̀ because we are not preaching we are talking now we want to blog we want to talk to people we want to share experience and we want to talk to something we want to take decision over some things. wọ́n ní ó gba ó kówó fún ọmọ ọmọ tí ó máa ń bá mọ́mì tóun àti mọ́mì jọ jẹ́ báyìí tán jọ wà pálí dámi ọmọ jùmọ̀kẹ́ ọkọ ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n sanwó jùmọ̀kẹ́ sí torí jùmọ̀kẹ́ ò lákàǹtì ó mú fóònù láti wà tó ti gbowó padà ń sìn ó bá mú fóònù ó bá lù ú pa náà ni mọ́mì fóònù ó máa mọ́mì máa pè é pè é pè é pè é pè é pè é mọ́mì kò bá gbé kọ́ọ̀lù mọ́ òun àti mọ́mì bá rí èló ni wọ́n fún wèrè èló ni wọ́n fún tí ìbàjẹ́ ló ni wọ́n fún wèrè wọn ò fún three million but àwọn méjì yẹn nígbà tó ti lé ẹyọ kan tó ta lé ẹyọ kan yẹn ló ta lé But tó ti mọ̀ pé wèrè ní ti bí yẹn ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti fún ẹni tó mu drug lówó anything tó bá rílẹ̀ ló máa gbé ló máa kó ti léta talkless of wọn tó wá sọ pé àwọn ah, máa tàbí kan fẹ́ fún torí ó máa ní paranoia ó máa tó bá ń Jones tó bá ní agro tí gbogbo ẹ̀ bá ń ṣe you know you got to you know wọ́n ṣàpá fóònù wọ́n mi pé àwọn ọmọ wọ̀nyí wọ́n ti kọ́lé yẹn kọ́ tó bí wọn. wọ́n pa fóònù nọ́mbà wàn wọn ẹ tún wo bó ṣe lù mí jìbìtì ẹni tó mo ṣe sọ sí yín ìwọ tàbújá tó ra bẹ̀yẹn ó mọ̀ <laughs> ìwọ anything tó bá wẹ̀ ọba àdárí mi Eba jẹ́ ìsìn ló ti wá kó jẹ́ ìbá darí mi sí Àbújá wọ́n lábùjá àbí ṣé Àbújá ṣàṣẹ̀yìn ará Àbújá ni ní ìmọ̀ ṣẹkẹ́ ṣèbí kórílẹ̀-èdè lè Nàìjíríà lè dànù gbogbo là ń ṣe ṣe bá ń ṣiṣẹ́ tá ń try láti ranra wa lọ́wọ́ kì í ṣèmi gan ran orílẹ̀-èdè mi lọ́wọ́ ni ní mo ṣe kò sí nǹkan kan tó ti fa kí ẹ sọ pé kán lọ wú òkú sọnù nígbà tá a sọ pé òkè o kàn ṣèǹjì owó wọn wá ṣèǹjì ẹ ṣé tó bá ṣèǹjì ẹ tá a bá ní kàn ṣèǹjì owó yẹn náà ó máa jẹrà sísàlẹ̀ ìsàlẹ̀ lẹlẹ majority àwọn owó tẹrí tí wọ́n rìn má jalè wọ̀nyí àwọn tó ní míì nínú wọn wọ́n ti pa ẹlòmíì àwọn tó gbẹ́ kòtò yẹn tán sí síbẹ̀ majority ọdẹ ni wọ́n ní wọ́n pa ọjọ́ tó mo kàn sọ̀rọ̀ fún mi lórí Facebook yìí tí bá play video fún yẹn voice note I don't want to play it again because the voice note is just is killing is is no is is exposing there. Oh my God, he's exposing the, the eh, things that we don't know. We just need to have the, I mean, I try to send some some voice note to another phone tí mi ò me, charge the phone away. because majority ọ̀wọ́n owó tí wọ́n so mọ́lẹ̀ you know is going to be spoil ó máa bàjẹ́ mọ́bẹ̀ ni ẹlòmíì ti to tó ń rí owó mọ́lẹ̀ ó ti kú tó rí owó nàìjíríà mọ́lẹ̀ ẹlòmíì ti kú táàdẹ̀ sọ pé nísìnyí báyìí kí go du to say mi ì ní kẹ ẹwọn ò lè sọ pé wọn ò ní kówó jẹ mọ́ torí gbà tí mo ti ẹwà rí gbòòrò tẹ́lẹ̀ omi bá sọ fún ẹ pé tó ń wádìí eléyìí báyìí eléyìí máa tú di eléyìí eléyìí tú di eléyìí everybody kàn tú àwọn láṣìí báyìí ni nàìjíríà tó bá gbọ́ gbàásì gbòòsì tó bá ń gbọ́ gbàásì gbòòsì tó bá gbọ́ koloba koloba lọ́wọ́lọ́wọ́ báyìí ló lọ nàìjíríà wọ́n ní wọ́n ọkùnrin kan láti ìpẹ́rú mẹ́ẹ̀ wọ́n sọ sẹ́wọ̀n ọdún méjì àwọn tó sọ sẹ́wọ̀n gan tó bá lọ túdì wọ́n sìn owó tó máa ní wọ́n bá lọ́wọ́ ènìyàn máa ju ti wọn lọ ah! torí ẹ̀lẹ́jẹ́ máa rí pẹ̀lú mi máa takú sórí ipò kò fẹ́ lọ torí tó bá kúrò bẹ́ẹ̀ pẹ̀rẹ́ le, wọn lè rí ìrẹ́kọ́ lè rí mẹ́nìtì mú fún Buhari bí Buhari ṣe wà yẹn mi ní kàn kówó torí bó ṣe kó náà lòun náà kó máa Buhari tẹ́ ẹ bá rí bó ṣe kó owó tena tẹ́nà ìtọ́ ń já owó tó pọwó gan owó mà jáde gan ní tẹ́nà yìí nígbà tí Buhari wà lórí oyè láti bí ọdún kẹjọ yìí owó jáde bọ̀ tó owó náà báyìí a kàn máa gbọ́ pé wọ́n kàn rí mọ́lẹ̀ ni wọ́n kàn lọ ń gbowó àtìmí tán ti gbà tẹ́lẹ̀ tán ti lọ rí mọ́ ó ga ó ga ẹ ṣáàjì á máa sọ̀rọ̀ lọ. wọ́n lábújá ni wọ́n ti ra lẹ̀ o àwọn ìdọ̀tí ilé wa méjì mi sọ pé méjì péré ni wọ́n o bọ̀ méjì la rí ń sìn nínú ọmọ bàbá mi nígbà tá a kó mẹ́rin sílẹ̀ mẹ́rin la kù ọlọ́run ò ní jẹ́ kí táwọn tó bá fẹ́ dín àwọn lè dín wọ́n ṣe wà wọ́n ti dín wọ́n ti dín ah, wọ́n ti dín wọ́n dín <laughs> àwọn tó ní wọ́n ò tí mọ̀ pé wọ́n ti dín nínú ọmọ bàbá mi wọ́n mà ti dín méjì nínú wọn kọ́mẹ́ǹtì sílẹ̀ méjì dín àwọn dẹ̀ ní méjì tó dín yẹn tọ́rọ́mọ tí ò bá dín kò ní lọ gbé òkú bàbá ẹ̀ kó tà wọ́n lọ ta òkú bàbá wọn kí ni wọ́n fi yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n fi yàtọ̀ ní ọjọ́ sí ìyẹn gbé mi lọ sínú gbó ó ní ibi tí bàbá ẹ̀ lọ òun máa rán ẹ lọ́bẹ̀ pé ọkùnrin yẹn ṣé ni mo pa nǹkan bẹ́ẹ̀ nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dín níyàn a bá sọ ti iwájú a sọ oríṣi nàìjíríà ti bàjẹ́ gan so nàìjíríà máa bàjẹ́ o mo wá wò pé but kò sí nǹkan tó bàjẹ́ tọ́lọ́run lè ṣe so gbogbo bá a bá ṣe fẹ́ ṣe iná ni àwọn èèyàn máa bínú ó máa tàwọn èèyàn lára kán kó ọmọ mẹ́rin sí ẹ̀kí méjì adúpẹ́ fún parí méjì ẹlòmíì wọn lè rẹ kàn tó bá kó méjìlá sílẹ̀ náà ọmọ ẹ̀ kò sí kan tó wúlò ìka ló wà ní ó ti yé àdúpẹ́ pé a rí mo mọ́ra mi mi ò mọ àǹtí tìbí yẹn náà dáadáa but at least mo ìmọ́ra mi mo dẹ̀ àwọn náà dẹ̀ láwọn ò gbowó for now mi lè sọ ó lè dín lọ́la kan compromise sí o but èmi o ọlọ́run ní jẹ́ ń dín nínú ọmọ bàbá mi èmi dẹ̀ máa dàgbà iṣẹ́ tí ọlọ́run náà mi wá ṣe láì máa ṣe o hmm, mo ṣẹ̀ bẹ́ bẹ̀rẹ̀ gan ni àti ṣe lọ́n but ó sì máa dún jù báyìí lọ torí pé a rán mi sí àwọn orílẹ̀-èdè tí a rán mi sí ọlọ́run ti ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ṣe jù bẹ́ẹ̀ lọ mo dẹ̀ máa wá jèrè iṣẹ́ rẹ̀ tí ọlọ́run rán mi tí mo ti ṣe tí ọlọ́run ti lu ọlọ́run ló ṣe ṣùgbọ́n tó lò mí fún tó lu àgọ́ ara mi fún ọlọ́run máa fi èrè fún àgọ́ ara mi àti fún ẹ̀mí mi àti fún ilé mi àti fọ́mọ mi. wọ́n dín o wọ́n wá pa fóònù ẹ ti gbọ́rú ẹ̀rí ẹ ti rírú olè bẹ́ẹ̀ yẹn rí. ẹ jẹ́ ń sọ̀rọ̀ jùmọ̀kẹ́ ẹ jẹ́ ń kọ́kọ́ fún yín jùmọ̀kẹ́ Abuja àti Jùmọ̀kẹ́ ìmà níjọ́ kan lọ́hùn mo wá sí Nàìjíríà pásítọ̀ tí mo wá kí tájàjọ wá tí mo wá tí mo tán invite mi sí church wọn náà níjọ́ náà lọ́hùn àwọn náà máa wá South Africa so mo mo wá pè wọ́n bẹ́ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ gbé mi ní tàbáyé wọ́n fẹ́ iṣẹ́ dà pé a fẹ́ lọ sí Àbújá wọ́n ní branch sí Àbújá kárí ṣọ́ọ̀ṣì wọn lábújá we went there getting to Abuja mo wá ní pé òkè mi àti àǹtí mi wá pé nígbà yẹn yẹn mo pẹ́ tó bá ń ṣe jàlàjàlà tó bá ń mu nǹkan ṣàmọ̀ bó ṣe máa ń rí but èmi jẹ́ kind of person mi ò kí ń wòyàn pẹ̀lú condition yẹn everybody I believe that when they are still alive they can live and uh, anybody God can forgive anybody that's my belief but there is limit to every woman endurance okay because I'm not God I have a limit getting to Abuja that day ó tẹ̀lé wa lọ ẹ̀mọ̀ oní mo sọ fún yín pé ó lọ ló wá ń sọ sórí ìlà Abuja bóun ṣe jẹ́ wòlíì èké ṣé ẹ mọ̀ wípé <laughs> nínú ilé tẹ bá ní ọ̀ríjínà fèkè wà gbogbo nǹkan tó ọ̀ríjínà wà báyìí bẹ́ẹ̀ náà ni fèkè wà. ṣe rí àǹtí mi tí mò ń sọ yìí àǹtí mi báwo bí n pé tí mò ń sọ yìí bí n pé ó lè gbàdúrà di ọ̀la ó mọ bible lórí ẹ ń gbọ́ ó quote bible ju anything lọ but gbogbo kándù burúkú kán ba yé èèyàn jẹ́ ó lọ sọ́dọ̀ àwọn wòlíì láti lọ ṣe ó wá lòun lọ sílé ba wòlíì kan làbújá ó dalé márèjì wọn rú ẹyọ kan péré ló ṣe ni ló kàn sọ fún mi yẹn mo sọ èyí tó ti sọ pé òun fẹ́ yà mí wèrè mo ti sọ rí àwọn èèyàn máa ná sọ àti ẹ̀ mọ́ ṣé tí mi bá sọ ń jọ sí sí gbogbo tó ti ń ṣe tẹ́lẹ̀ nígbà tó tún lọ gbélé tà ń ṣiṣẹ́ wọ́n máa tún sọ pé àṣọ ń ta àwọn tó dẹ̀ ṣe àwọn politician tó ṣe náà wọ́n mọ̀ pé wèrè ni àwọn méjèèjì yẹ kó tó lọ tójú sùn ẹ lọ gbowó yín o èyí tí wọ́n máa ti ná wọ́n ti búlò ẹ̀ ná ọ̀dọ́ mo mọ̀ pé ẹ̀kàn fẹ́ kì í ṣe owó yẹn gan ni problem you can forgo it just want to show me ipe ẹ̀ ni wọ́n tọ́ because ẹ máa sọ pé òkè owó yẹn wọ́n ṣe ń di àbí wọ́n ṣe ń di owó àbí ẹ ṣe bẹ́ẹ̀ tún mọ bẹ́ẹ̀ ṣe máa tún ko tó bá tún ti yá but òkò tún ní a tún tó take long and gbogbo ìtẹ́ ẹ̀kọ́ yẹn náà kò ṣe pé ẹ̀ lè ná tán kẹ́lẹ́ máa fi kú ìrandí ìròyìn ò lè ná tán so tí ìbá jẹ́ ọdẹ orí kí lèèyàn kàn máa kó nǹkan tí ó yẹ kàn fi tú ìlú ṣe tó máa fi ọdá kó lè benefit gbogbo ẹ̀ dáa ẹ máa kó lọ sílé òkèrè ẹ máa kó pamọ́ sáájú tẹ́ ẹ bá ti kó kúrò lọ sílé òkèrè ẹ kó sínú àjálẹ̀ ẹ kó sínú ipò òkú ẹ ṣe gbogbo ẹ ẹ pa gbogbo ara yín ẹlẹ́ ń pa Nàìjíríà ẹ ń pa ara yín wọ́n lọ kówó fún wọn owó tẹ́ kó fún wọn sì mi ò mọ̀ ìkan dárúkọ seven million ìkan dárúkọ six mo dẹ̀ mọ̀ pé tó tí yẹn fi dárúkọ seven million fún mi ó jù bẹ́ẹ̀ lọ because ibẹ̀ yẹn wọn ò lè ta less than twenty something ó ti yé so onísìn tó wá sọ pé seven but àtá ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kí n sọ pé mo fẹ́ ṣí ẹ̀wọ́ gan kí n agree pẹ̀lú wọn ṣé mo pé wọ́n fẹ́ gbé owó mi ni àwọn méjèèjì wọ́n kàn fẹ́ tà wọ́n dẹ̀ gbé mi àwọn èèyàn yẹn tó wá sọ pé kálá lè márẹ̀ẹ̀rin tó bá pe fóònù yẹn pa fóònù ẹ má dá wọn lóhùn àwọn tó bá wọn sọ nìyí ìyẹn mo fi pè yín wọn làbújá ni torí màá mo pe ìyàwó ọba olúkàrẹ ọba ni mo pè mo tẹ̀ tún pe ìyàwó ọba torí pé ẹ mọ̀ pé mo yùs mọ́ wọn kó tó di pé àwọn tàbújá náà wọlé wá ṣé ẹ mọ̀ pé àwọn tàbújá náà lọ fẹjọ́ mi sùn ni mi ò mọ nǹkan tí mo ṣe fún yín làbújá yẹn ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ọkùnrin àtọkùnrin ló máa ń jà ìjọba àti ìjọba ló máa ń ti yé yín tí orílẹ̀-èdè kan bá gbógun tì yẹn lọ gbógun tira yín èwo ni kí ìjọba máa bá ọmọ kékeré jà tó obìnrin mi tí ìjọba tó ń bóbìnrin jà tí ò dẹ̀ ṣe pọ́lítì mi ò ṣe pọ́lítìsì mi ò gbowó ìjọba owó ìjọba ò sí lọ́wọ́ mi mi ìsìn àwọn tó kówó mi ì jẹ́ kọ́bọ̀ rí ń bẹ́ẹ̀ mi ì tún lọ skul kankan má bà sọ pé skul education tẹ fún mi ni o ni ma ma máa tẹkẹrẹ kan to ba bá ń bá ọmọ kékeré jà ìjọba yẹn ni o torí mi ò mọ nǹkan tí Àbújá kàn tó kọ èmi àtàbújá ní gbogbo eré ní Canada tábà máa wà lọ́wọ́ bọ̀ wọ́n ní ìjọba nẹ̀ ìjọba iná ní kí ló dé gangan tí ẹ̀rọ kọ̀nẹ́ẹ̀tì mọ́ ìjọba òkè mọ́ ìjọba òyìnbó mọ́ ìjọba gbà àtàwọ kí ló ṣẹlẹ̀ ìjọba ṣe é sọ pé ẹ̀ nídìí àdúrà mi pé kí ọpọlọ kì í ṣe ìjọba náà mi ò dárúkọ èèyàn ẹ̀tọ́ ṣàmì torí mo mọ̀ pé kì í ṣe gbogbo ìjọba ló máa máa gbógun tèmi báyìí bọ̀tí ẹnìkan tó sọ̀rọ̀ ẹ̀ẹ́dógún mi ò mọ̀ ẹ́ o <laughs> mi ò fẹ́ gẹ̀ẹ́sì tó sọ̀rọ̀ ẹ̀dógún tó o bá fẹ́ kó tó o bá fẹ́ kọ́lọ́run wo ẹ̀ ọlọ́run ti wọ yín o ìfẹ́ ṣẹ́pè tọ́lọ́mọ ọlọ́run kìí ṣe tó pé bọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe ìjọba náà kì í ṣe nàìjíríà àmì kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà ni mò ń sọ sílẹ̀ ìwọ tó sọ̀rọ̀ ẹ̀dógún látàbújá tó bẹ ọkùnrin àtobìnrin kí lájọ dàpọ̀ kí ni mo rà ń gbá yín ẹni tó bá ti ìjọba tó bá ti ń bẹ́ni tí ò ṣèjọba jà tẹ́ ẹ̀ bára yín jà ń tẹ́ ẹ̀ jàjàjà títí náà rèé tán fi parí gbogbo iṣẹ́ mọ́ yín lára tẹ́ ẹ̀ tẹ́ useless ah, mi ì dẹ̀fẹ́ máa sọ kí ìkúkú dárúkọ èèyàn tẹ́ useless ṣùgbọ́n ká tó máa sọ̀rọ̀ Àbújá mò ń bọ̀ nọmba wà mo tó ẹ̀ tó fẹ́ sọ nǹkan kan kí n tó máa continue ní ọ̀rọ̀ Àbújá Àbújá ṣé ẹ rí pé mo kàn fẹ́ mú suggestion wá nítorí àwọn Àbújá mo rí pé ní Àbújá yẹn àwọn tó like mi náà pọ̀ l'Àbújá ah, àwọn tó like mi pọ̀ l'Àbújá tí n bá sọ̀rọ̀ àwọn Àbújá máa ń gbọ́ àwọn Abuja, àwọn òkè ló máa ń gbọ́rọ̀ mi àwọn àgbà Àbújá wọ́n ń gbọ́ wọ́n láìkọ̀ ọ̀rọ̀ mi bọ̀tẹ̀ wo ni àbúrò láìkọ̀ ọ̀rọ̀ yọ̀tá dẹ̀ ń bá yín ṣe nǹkan tẹ́ tí Ọlọ́run bá mú ẹnu wa tó sọ pé ẹ̀yin ògbọ́n o òun fẹ́ lo òpè láti dààmú ọlọ́gbọ́n tó bá dẹ̀ lò kí ẹ̀ fún mi ẹ̀ tí fún mi ráìtì mi bọ̀tẹ̀ gbọ́ ṣé ẹ rò pé ọba tó pọ̀ nílẹ̀ Yorùbá yẹn rò pé ní ìṣẹ̀lẹ̀ Yorùbá ní Nàìjíríà mi ì lè sọ̀rọ̀ Áfíríkà àṣeyọ́ torí pé mi ń ṣe gbogbo ọmọ Áfíríkà ọmọ Nàìjíríà ni mi Sherry, rí pé ọba tó pọ̀ yẹn wọ́n ní kí n sọ fraud Sherry, rí position téèyàn bá ti wà ní Nigeria. tí ọba kú ti wúlò fún aráàlú torí téèyàn bá fẹ́ ṣe nǹkan á lè tún wọn tó fi ṣe é ó ti yé yín ọba kan ṣoṣo ni wọ́n ní ní ìlú UK United Kingdom òun náà dẹ̀ ní ọba ìlú Canada wọ́n ń pe ọba náà ní àwa Royal Majesty Royal Majesty our Royal Majesty King Charles the third is also the king of Canada is also a king of Australia. But you know that the only king in Nigeria, so it's <laughs> a, it's a, it's a fraud. Majority of the king, I'm sorry, I'm not abusing King Yo. I'm also from royal family. Some of them, they are so just useless. Ẹnu wọn ò kájọ. Ẹ jẹ́ ká dissolve king àbí kí everybody dọba. Ẹ jẹ́ ká dissolve àwọn king. Kọ́lẹ̀ ní Nàìjíríà, ara nǹkan tí a tún lè ṣe nìyẹn tẹ́ bá ti sọ̀rọ̀ owó tán ẹ gbọ́ nísìnyí bá nípa tọ̀rọ̀ owó yẹn àwọn politician ló wà fẹ́tẹ̀ nísìnyí tó bá ti dípẹ́ ti ṣe ìtọ̀rọ̀ owó tán ìjọba tó wà ńlẹ̀ yìí ìjọba sàríà ẹjọ́ sà bàbá Buhari tẹ́ bá ti ṣe ọ̀rọ̀ owó tán ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa ṣe tìjọba yìí ìjọba kẹ́ tó lọ àgùdọ̀ ní kọjá ọba ti pọ̀ jù àwọn ọba yẹn yìí tó bá ti ní gbogbo ọba dẹ̀ ló ń gba sálárì àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ gangan ọba ò dẹ̀ ṣiṣẹ́ ọba máa ní ìyàwó púpọ̀ ọba máa ní ìyàwó bíi hundred kì í ṣe ẹbẹ́ ni o tó bá ti ṣe ìyàwó ọmọ wọn yẹn tó gbogbo ló ń gba allowance ìjọba it's a fraud it's a scam kí ló dé tẹ̀ rẹ̀rìn kí ló dé tẹ̀ rẹ̀rìn kí ló dé tẹ̀ rẹ̀rìn it's a scam àwọn ìyàwó ọba ń gba owó wọn gba oríṣiríṣi allowance lọ́ba ń gbà wọn ò dẹ̀ ṣe nǹkan kan they do nothing but àwọn tó lọ ṣiṣẹ́ ní local government wọn ò rí iṣẹ́ owó gbà àwọn tó ṣiṣẹ́ ní Ògùn state wọn ò rí owó gbà abẹ́ ẹ̀gbẹ́ pé Dàpọ̀ Abíọ́dún lòun ò rówó san ni àtàwọn state ní irọ́ dẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún pa ọ́ ẹ má bínú pé mo ti ẹ̀ sọ yẹn ná torí kò kàn mí ní ìṣọmọ Ògùn state ó ti yẹ yín ṣùgbọ́n mo kàn sọ ni bí ọmọ Nàìjíríà àwọn tó ń ṣe lókun kan ẹ má bínú ẹ má bínú sà sẹsẹlẹǹsì Dàpọ̀ Abíọ́dún ẹ má bínú sà ìjọ ẹ má bínú mi ò kò yẹ kí n dárúkọ kí n kàn sọ pé àwọn kan ò rówó gbà tó ṣiṣẹ́ ní fún ìjọba some people work for government for more than twenty thirty years no pension they have not collected their pension some people who collect it they will be spending it nothing will be, will be done the king but we are talking about king tó bá the parí nìkan lọ́wọ́lọ́wọ́ by. what the government of Nigeria is doing they are doing they are making the government also àwọn politician ara wọn wọ́n fẹ́ kọ́ máa sáré wọn ṣe gbóná wọn ṣe tútù wọ́n ti di wọ́n ti sọ àwọn politician àti gbogbo àwọn tó kópa mọ́ Nàìjíríà wọ́n ti sọ wọ́n di ìkọgò sínsìn wọ́n ṣe ń pọ gbóná náà pọ̀ tútù nísìnyí tó ti yẹyìn wọ́n ń ṣu wọ́n ń tọ̀ ó ti yẹyìn wọ́n ń sá kolobá kolobá tó bá ti bá wa ṣe ti àwọn politician tán gangan ó ti yẹyìn kó tó bá wa ṣe ti àwọn ọba or else kí gbogbo èèyàn kúkú máa jọba kó ní kálukú lọ wá dé bẹ́ẹ̀ni ní nàìjíríà èbro cheating mo káàtì ẹ̀mí cheating ní bẹ́ẹ̀ ni àìkáàtì cheating kò dá kí cheating wà mọ́ it's to soil it's part of things that destroy the nation it's part of things that destroy Africa it's part of things that destroy Nigeria when you just put some people just create some position for people to be lazy. You create some position for people to just be spending money for fun. The people working, they are suffering, they are a lot of things, you know. Àwọn nǹkan tó ó lè hunt àwọn èèyàn kò kàn mí ilé ọba lèmi náà ti wá kúkú sí mi jẹ́ mi jẹ́ kankan lóyà. Àbí kílẹ̀ rí lára mi tó jẹ́ lóyà jẹ́ ní ti ẹ̀fí fìlà sórí. Èmi náà fẹ́ dádé dádé mi. Èmi náà ládé mọ́ dádé ibi tá a lọ yìí. Mo máa dádé ṣe tiri adé adé ṣá àmì adé India. Ṣé India làwọn tó máa ń lo ilé? Ó dà pé India ni máa dé adé kẹ́fíbọ̀dì máa jọba ní ìpínlẹ̀ ọ̀hún àbí mo ti bóyá ẹ wo ní ìlú òyìnbó gbogbo ìlú òyìnbó tí wọ́n ti ní píìsì díẹ̀díẹ̀ yẹn kò sí ìlú tí òkè yín tí wọ́n máa ní wọ́n jà lẹ́nu tí wọ́n máa fẹ́ radical radical wà o everywhere radical we have radical everywhere you understand me because some people dey born then in their darkness just like we have said it to today but you look at the people who have one king all the country that have king especially me ìtẹ̀fẹ́ sọ púpọ̀ irú kíngì ìlú tí ò ní ọba púpọ̀ yẹn wọ́n níná ìlú tí ò ní ọba púpọ̀ wọ́n máa rí owó ṣe nǹkan tó fẹ́ ṣe ìlú tí ò ní ọba pọ̀ wọn ò bí ìlú kọ̀ọ̀kan ní state kọ̀ọ̀kan kó sọ pé owó salary ní ìlú Canada kò sí kò sí ìlú náà kò sí state náà tó máa sọ pé òun máa àbí company kan àbí irú bí tí mo ti ń ṣiṣẹ́ ń sìn kó máa kọ́ ṣe tán tí wọ́n fúyàn ní hours wọ́n tó ṣe pé o ò rí iṣẹ́ yẹn o yẹn gbà kò ní lè lákè kò ní lè lóko. ẹ gbọ́ kò ní lè jọ lákẹ́ kò ní lè jọ lóko ẹ jọ ìjọba òkè ìjọba Àbújá Daddy, you know Baba Buhari, I work for you throughout this year. I mean this time, this time for the company Nigeria not to be break, not to be destroyed. Kobo Shingba, we no collect, we no see, we dey try, we no get money to pay here. And every time they will say, if the problem come to, they, they disturb me here, they say it's from Abuja. If this one come, they say it's the people, powerful people in Nigeria. What did I do to the powerful people in Nigeria? What did I do wrong? But I'm just doing things for the country to be peaceful, for the people ruling also to have peace, to have joy in me. What is it? If I see this one, I'll be pleading that let the peace reign. Eh? Penny, I didn't receive and trouble they be giving everything. If there is problem here, they say from Abuja. From uh, if they don't say it's from Atwaju, they say it's from Abuja. I can't even mention. They say it's from Buhari, it's from my uh, Oshibai, it's from my uh, Kirikon. They never mention kí lorúkọ money. They just say it's from Abuja, but one kí n dárúkọ Gbajabiamila sí. To God they mention people I, used to be a ah, look at myself ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ ṣé mo purọ́ mọ́ wọn ni kí ni mo ṣe fún ìjọba ìjọba kede ni wọ́n kówó mọ́ ìjọba lára ẹ̀wọ̀n tí ìjọba ìjọba Baba Buhari you know Baba Buhari borrow money and he, he was giving it to the governor giving it to the people they where they are giving it to them they are not spending it they are just burying it under the ground they are sending it abroad they are Buhari and all the people there they are not fighting those one why you see me that they will say hey eh, they will send me not to live my life oh not to have food to eat oh trouble trouble every time time, even where the, my father was being buried also, they said because we they, they are changing money of Nigeria, they are now fi ìkanra, Ikora Ikora gbogbo náà. Wọ́n náà fẹ́ lọ ra ibi tí wọ́n ibi tí wọ́n sì bàbá mi sí pé kán lọ kí ọmọ àlè ilé wa lórí burúkú tí ò ní jèrè tó ti dín kán ní kó lọ ra kó lọ ta ibi òkú bàbá mi kán lè tún lọ wú òkú bàbá mi sọnù ẹ ti gbọ́rú ẹ̀rí ṣé ẹ tún fẹ́ fi òkú bàbá mi ṣe sàrà àbí ẹ tún fẹ́ fi òkú bàbá mi ṣoògùn ni ẹni ẹlẹ́ni tó ṣiṣẹ́ òun ló kọ́ ilé ẹ̀ òun ló ralẹ̀ òun ló kọ́ ilé ẹ̀ wọn ò ó jèrè wọn ò ó dúró pẹ́ lórí iṣẹ́ tó ṣe náà tán fi pàdánù kò tún lè sùn níbi tó tún àwọn tó ní wọ́n tún kówó látàbújá wọn látàbújá wọn tún ti sanwó bàbá Buhari Professor Yemi hey Professor Yemi ẹ jọ kí la ṣe fáwọn ìjọba òkè ẹ jẹ́ àgbàgbẹ mo ti sọ yẹn nísìn ẹ àmà continue ẹ jọ o ẹ mọ rí sìn ò dáa let me talk. I just want to talk about this Kingi. Gbogbo ìlú yìí Canada wọ́n sanwó salary. I know they cannot like me like themselves. I know I'm not from this place. Little one we are saying here, sitting here, even living in the house. That part of them, ọmọ wọn gbé. Mo rent e mo sanwó ni o, but it's even a grace. So for that I used to honor them. God bless Canada. God bless United Kingdom. King Chasio. God bless America too. Oh. God bless Nigeria. Oh. We are blessed already, but we are wicked. Nigeria people are wicked. God bless Bola Folashade and Sarah and my children. You know sí kankan nínú ọmọ mi tí ò bless. God bless ọkọ tó bá fẹ́ mi. Kíjọ lórí burúkú èèyàn ló máa jẹ́. Ẹjọ́ ẹ jọ̀ọ́ tòótọ́ ni mo fẹ́ sọ o mo kàn rí bí àìdíà ni o ah tèmi bá jẹ president fún oṣù mẹ́ta péré gbogbo nàìjíríà máa sit right wàláì tàlá ìsúnmọ́bí láìlà sí mi nílò mi nílò òfin ṣàríà mo lè lo ṣàríà náà ṣebí òfin eye for eyes ni ẹyin ṣàríà náà ń pè ní ṣàríà everybody máa sit right everybody máa do normal everybody must sit okay. You understand? Nobody, you must not, because you want to live your life, you must not use your life to destroy other people's life. You know, must not because you want to enjoy your own self and then destroy the earth and the goodness of others for your own selfishness. I command, Akomasoni, we've been going to base on the truth and a land and a country that never based on the truth can never stand. wọ́n gbé ọ̀rọ̀ lọ sí kì í ṣe tótórí eléyìí ni mo ṣe sọ o wọ́n gbé ọ̀rọ̀ lọ sílé kábíyèsí wọ́n ó dẹ̀ máa hápùn o tá a bá bèèrè lọ́wọ́ ọlọ́run náà máa ṣe yeah tí a bá bèèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run máa ṣe ó lè pẹ́ ntọ́lọ́run ò lè ṣe òun ló lọ yìí tí ọlọ́run bá fi ẹ́sìpò láti jojú ṣojú tọ́lọ́run bá fi àwọn èèyàn sípò ipò kípò tó bá dára tó bá wà ọlọ́run fẹ́ kó o ṣojú òun ni ò bá jẹ́ olórí ò bá jẹ́ president ò bá jẹ́ prime minister ò bá jẹ́ Oba ò bá jẹ́ ìjòyè ò bá jẹ́ olórí ọlọ́pàá ò bá jẹ́ immigration ò bá jẹ́ olórí navy ò bá jẹ́ pilot lásán ò bá jẹ́ whatever whoever God will represent you a good position God wants you God wants you to represent him good he wants you to be a good example being an ambassador He wants you to be a good person. Those position good in earth, on earth, is for good people. Those who fear the Lord, who do the right thing. Those position is not for oppressors. It's not for wicked people. It's not for scammers. It's not for lazy bitch. It's not to patronize things that is not good in society. Like I know, develop the country. I took the matter to, when I called the Ondo State governor, you know, when I, after calling the Ondo State governor, I quiet for some time because I knew a lot of things also going on those State, but thank God, Ondo State, that our daddy in Ondo State, that's Akeredolu, Babao, Epelesa, Ekusheta. That one, he, until he won conquer to go for second time. He conquered to go for second time. So he has no problem of those things. Oh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí táyé ló ṣẹlẹ̀ sí kẹ́hìndé ṣùgbọ́n fifty one ó yàtọ̀ díẹ̀ ó ti yẹ yẹ because wọ́n tún ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ wọ́n ṣò gbogbo ìlú gbogbo ọ̀nà oyin ọ̀nà gbogbo òkè àgbègbè ẹ̀ ni wọ́n ṣe ó ti yẹ yẹ wọ́n try láti ṣe wọ́n ṣe dáadáa wọ́n try náà wọ́n try wọ́n yọ kí two hundred percent okay people always complain about the wọ́n ní wọ́n sọ sálárì kọ̀ọ̀kan kò yẹ òkan mi wọ́n á máa sọ sálárì kì í ṣe pé mi ò kí ẹ̀fọn torí àwọn ẹlòmíín náà wà ń bẹ́ẹ̀ ẹ ṣáà má jẹ́ ìfẹ́ sọ̀rọ̀ yẹn I call Ondo State Governor. You know, after calling Ondo State Governor, you see that they are never call back. Like calling on the face, on the Facebook new Ondo State Governor. And for me calling Ondo State Governor, that she alone should let that boy tremble. Okay? And I know what the boy is going to Oma máa atagi pẹ́pẹ́. Ata gígún gbígbẹ tó jọ sí ó máa wọ̀ díẹ̀ látòkè ó tún máa I know it's going to be fire for all this nonsense you have done. After that data, so you could take kò tí ì pín owó kò tí ì sẹ́ndì owó sí sísá Jùmọ̀kẹ́ lẹ́yìn ìgbà náà ló wá sẹ́ndì owó sí Jùmọ̀kẹ́ wọ́n They teach them to off the phone both of them they off their phone and they busy and I believe they are enjoying the money. Okay, they will be enjoying the money and that's why I said the person who bought this place Quickly collect your money. The place is not for sale. I'm very sure the person who bought the place, you are watching me, you are seeing me. You may not be here now, but I know you are you you you have the information. You understand? It's not for sale. Okay? Òkú tó ní kó lọ wú yẹn tó bá join ẹ like between to bá fẹ́ lọ join òkú yẹn láìpẹ́ ọjọ́ tí ò ní pẹ́ rárá. o ni sọ bẹ́ẹ̀ pé kó lọ wú òkú bàbá mi níbi tí òun ló rà kì í ṣèmi ni mo ra bẹ́ẹ̀ kì í ṣe ọmọ tó ta yẹn ló rà kì í ṣe jùmọ̀kẹ́ ló rà Bímpé ló rà òun fúnra rẹ̀ ló ra ibi tó sùn sí yẹn ẹ̀ ni and we agree it's not it's a taboo for that person to buy ibi tó ṣe torí pé wickedness ẹ kàn fẹ́ ṣó agbára no that's not good enough and they said it's Abuja ló ti wá maybe it's true of us but in tó bá ti sọ fún wa in tó lórí sọ fún mi nìyẹn mo wá sọ fún wọn níjọ́dọ̀ mo pè nígbà tí mo pè é bí mo ṣe kọ́kọ́ pè wọ́n kí tó pe Ondo state governor ehm, bàbá kábíyèsí ni mo pè nígbà tí mo dẹ̀ pé kábíyèsí mo pe ìyàwó wọn náà because i'm used to that kábíyèsí olórí kì í ṣe pé bí àwọn wọn náà from anywhere yàtọ̀ sígbà tí mo bẹ̀rẹ̀ sí ń sẹ́ẹ̀dì ìgbà tí mo sẹ́ẹ̀dì gift tí mo kó rice lọ sí palace pé kí wọ́n pin fún yàn nígbà covid tí wọ́n sì wò pé kábíyèsí ni ó pọ̀ ni wọ́n máa fi ṣàlàyé fún wọn pé lágbájá lágbájá báyìí èmi ọmọ tí bàbá náà gbé wá sí bàbá bọ̀yí àti bàbá mẹ́tàn gbé wá sí òkèlà àmì palace níjọ́ ìpọ̀ ọmọ ni wọn kankan báyìí wọ́n ṣàyínú gbà tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní ṣé mo fẹ́ ṣe party ni mo ní mi ṣe party mi ò ṣe but mo kàn fẹ́ put smile to people's face during the COVID because uh, it's my place I do that for Lagos also where I reside before that time everybody knows me that I do good to my people around me okay I put smile on people's face but I noticed not one thing in Nigeria is that when you are putting smile on people's face, they make you cry. They torture you. They want to torture you to death because they want everybody to turn evil. So when I call Kabiyesi, and I call Olori, Olori said, okay, we talk to Kabiyesi also. I said, and when I was calling Kabiyesi, Kabiyesi, and I, I explained to Kabiyesi that the place wọn ò suffer me, mi. One sister mi kan náà kedere, wọn ò sọ fún mi àwọ ẹ ṣótiyé wọn ò sọ fún àwọn yẹn náà àwọn ò sign but wọn wọn kọ sórí ìwé yẹn pé that man ti sign but there they know they cannot write my name that I, I sign you understand me they cannot you understand so kábíyèsí now said that bọkọ ní nǹkan tí a fẹ́ wọ́n wá ní à ah, ibi tí wọ́n sin èèyàn sí tí bàbá ẹni tó ní ilé dẹ̀ ni wọ́n sin síbẹ̀ ilé dẹ̀ ni kì í ṣe lẹ̀ wọ́n ní ó fún ni wọ́n ló dẹ̀ tún bá fún àwọn náà pé mo ní tó bá ti dé o mo wá sẹ́ni nọ́mbà ẹ̀ sí wọn pé tó bá ti dé mo dẹ̀ sẹ́ni nọ́mbà olórí náà ni pé kí n sẹ́ni nọ́mbà ọ̀gbẹ́ni olè olórí burúkú yẹn ọmọ àlè yẹn tó ti dín yẹn pé kí n sẹ́ni ẹ̀ sí òun àfa iná àfa jáàná mọ̀ ó ní kí n sẹ́ni ẹ̀ sóhun mo dẹ̀ sẹ́ni nọ́mbà olórí ẹ̀mí nọ́mbà adéòṣì sí olórí kábíyèsí olórí kékeré ti kábíyèsí olúkàrẹ́ mo sẹ́ni ẹ̀ sí wọn olórí torí mo fẹ́ là á níṣẹ́ olórí àgbà mo ṣẹ̀dẹ̀ sí olórí wọ́n dẹ̀ pé wọ́n dẹ̀ ní kò pé ńjọ́ yẹn wọ́n lòun máa wá ńjọ́ kejì ó dẹ̀ wá mo dẹ̀ ti sọ fún wọn pé nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kán fún ní àsọba àti àti kábíyèsí olúkàrẹ́ tí a fún ní àṣẹ pé ẹ pàṣẹ o kí ẹnikẹ́ni tó bá sì disobey torí that's the meaning of kábíyèsí dàtẹ́ bá ti pàṣẹ yẹn tí ó bá jẹ́ pé lórí nǹkan tó nice ni pé nǹkan báyìí àṣẹ o tá fẹnu kò sí ẹni tó bá ti ṣe ìyẹn mi kó fọwọ́ pa ìdá ọba lójú á sì ìdá ọba sì gé lọ́wọ́ àbí kó gé lọ́rùn so mo ní nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ nǹkan báyìí báyìí ni ẹni ṣe o mo tún wáá fi júwe níjọ́ náà pé ilé yẹn ibẹ̀ ni mò ń ṣe lọ níjọ́ náà tí bọ̀bọ̀ yẹn bẹ̀rẹ̀ orí burúkú o tí mo wá ní òkè o sìmẹ́ǹtì yẹn o tí a ti rà sílẹ̀ níjọ́ ìta fẹ́ máa fi ṣe àwọn iṣẹ́ lọ mo ní kọ́kọ́ lọ fún kábíyèsí pé kí wọ́n fi torí wọ́n fi bú mi lórí facebook pé palace wọn kọ̀dọ̀kọ̀ wọ́n ṣà ń kàn pí ẹ̀ ìjọ yẹn mo dẹ̀ ní kọ́ bá mi kó lọ fún kábíyèsí o pé kí wọ́n fi renovate palace that is iwájú palace wọ́n dẹ̀ kó lọ níjọ́ náà lọ́hùn yes apart from rice ìgbà míì náà kedere máa pe olórí tí wọ́n bá ti ta mọ́tò tí wọ́n bá ti gbé mọ́tò lọ sí nàìjíríà gbà yẹn máa pe olórí máa sẹ́ni owó sí wọn àná bá mi sún dádì mi báyìí má dẹ̀ mi bá mi fáwọn báyìí báyìí bá mi ṣe báyìí I do do that to olórí. ọ̀ǹtì tí ó di wàhálà ni ibi bayi. nígbà yìí tó fi sùn mí sí court àwọn tó sùn mí sí court and ìyá olówó tó sùn mí tó jẹ́ godmother sí ó gba kábíyèsí palace kábíyèsí yẹn lọ Ben, ó gba kábíyèsí òun àti ọmọ tí Kwame máa ń sọ pé ìyá òun Simisola wọ́n gba kábíyèsí palace lọ nígbà tó ń gba kábíyèsí palace èmi ò mọ̀ olórí wa pè mí pé wọ́n wá fi ẹjọ́ èmi sùn ní palace mo níta ni ló bá ní wọn wá látàbújá ó wá jẹ́ ìyá ẹni tó sùn mí sí court the woman who sue me to court go to the palace of that uh, my daddy king that uh, and I said to them that irọ́ ni o all these people they say you know they say politics politics things and they are just trying to destroy things that they should be careful that a lot of things people want to drag kábíyèsí o wọ́n dẹ̀ ti ń drag ń gbogbo yẹn àwọn tó ń ṣòṣì yẹn wọ́n ti ń drag wọn àwọn ló máa ń fún wọn ní list àwọn èèyàn tó máa drag tẹ́ bá rí wọn tó bá drag ẹnìkan tí ò kàn déédéé rí pé wọ́n gbé wá sórí Facebook àwọn náà máa fún wọn ní list yẹn láti drag wọn mo ní wọ́n fẹ́ drag kábíyèsí they should be careful about this thing wọn làwọn ti mọ then oh Lord, is the one that even let me know Yinka that Yinka that is talking about Okuatobo olórí ló jẹ́ kí n mọ̀ pé ọmọ ọ̀kàrẹ́ ni ọmọ ọ̀kọ̀run pé purposely deliberately it was being placed there you know she was now telling me stories that happened that what they've been doing and I said to them that Eric Eric last. you know I was saying that Eric last. o oh, Lord, Facebook you wọn be ìyá láyà wọn kú àwọn tó jẹ́ ti àdúgbò mi Olúbàdàn may he rest in peace I spoke mo mo sọ̀rọ̀ fún wọn dáadáa ń gbà yẹn nígbà tó ń fi ọmọ Ìbàdàn ń fojú wọn gbolẹ̀ èmi ọmọ Ìkàrẹ́ ọmọọba Ìkàrẹ́ Olúkàrẹ́ ni mí ọmọọba Ìkàrẹ́ ni mí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn mo speak fún ọmọ Ìbàdàn kì í ṣe pé torí pé mo ẹ ti gbọ́ nígbà tó ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ní orí Facebook tó ń fojú wọn gbolẹ̀ èmi Bọ́lá Fọláṣadé mo wà nínú àwọn tí ó pọ́n bàbá náà létí mo sì ń try láti ṣe kiri torí nọ́mbà wà wọ́n jẹ́ àgbàlagbà mo rò pé àwọn èèyàn ló ń gbé iṣẹ́ wọn wá láti fojú wọn drag wọn lẹ̀ so I was now telling cab olórí olùkàrẹ́ ipe this is what they been doing to kings onírìṣà I said it with my mouth ìgbà tó ń fojú wọn gbolẹ̀ èmi bọ́lá yìí ni mo mo speak fún wọn many times nǹkan tí àwọn ọmọ agitation fi hate mi ìgbà tí wọ́n gbé jáde tí wọ́n ní Sunday Igboho bú onírìṣà i speak i face Sunday Igboho because of that but you know that the people you are speaking for those people actually you need to be i need to honor them because of the position they supposed to be speaking for you they supposed to aṣojú ló yẹ kí wọ́n jẹ́ kó máa speak fún àwọn èèyàn tó bá rí pé wọ́n fẹ́ fọwọ́ ọlágbá lójú kó ń speak fún ọmọ wọn kan tó bá rí pé wà nínú ìdè kó yẹ kó lè gba bẹ́ẹ̀lì ọmọ wọn jáde tó bá wù kó já tí ó dẹ̀ pé kò jẹ̀bi wọ́n jẹ́ aṣojú tó gbúdọ̀ máa gba àwọn èèyàn kó nínú ìgbèkùn kì í ṣe tó máa fi hàn sí ìgbèkùn i explain them down àwọn mo wá wò pé okay so ẹ̀yin náà wo facebook she explained to me very well and i say okay no problem ní orí bíbá nígbà yẹn gan àwọn ẹni tó ń sọ̀rọ̀ ẹlòmíì tó ń sọ̀rọ̀ ẹ̀ fún mi i block the people off on my phone you understand me but some people telling me that i should be careful you understand me a lot of stories. And even before I met him, before I met Olori, before I start talking to Olori, because the first day I went to the palace when I go to Ikarede, Kabiyesi didn't call Olori there. Me and Kabiyesi and Baba yẹn àwọn bàbá tá a jẹjẹ lọ ń jọ The only Kabiyesi Olori tí wọ́n pè níjọ́ was Olori Agba. And Olori Agba was explaining to me how the bí àwọn ṣe relate mọ́ àwọn mọmùsí wọn àti mọmùsí dádì mi they are the same father mother you know ní ọ̀dọ̀ iṣẹ́ tí wọ́n understand wọ́n tún wá fẹ́ ọba ẹ̀ tí wọ́n understand pé people related eh, wọn you understand me so àǹtíìsì tí ó dẹ̀ pé ẹ̀mí pé nígbà tí mo ti ń bá kábíyèsí sọ̀rọ̀ ń gbà yẹn kábíyèsí kankan ni mò ń pè kábíyèsí máa sọ wípé òkè àwọn máa fún mi nọ́mbà kábíyèsí fúnra wọn náà fún mi nọ́mbà olórí kékeré pé if ṣàǹtí bá fẹ́ reach àwọn tí mi bá reach àwọn I should call olórí kékeré ẹ ti understand akínkọ́ olórí kékeré pé àwọn ni wọ́n máa ń wà pẹ̀lú àwọn nígbà mi táwọn wá travel so kábíyèsí gave me olórí number and for that because the i believe my father gave me his number he's not my biological father but his son báyìí lómi bàbá mi náà ni wọ́n jẹ́ èmi kẹ̀dẹ̀rẹ́ ẹni tó bá rí mi báyìí tó dẹ̀ mọ̀ mi báyìí báyìí á mọ̀ pé mo represent orílẹ̀-èdè nàìjíríà náà dáadáa tó ní ìbojú nàìjíríà jẹ́ mi sí nínú àwọn wọ́n lè sọ pé wọ́n fẹ́ bojú àwájọ ọlọ́run dẹ̀ nígbà fún wọn ṣùgbọ́n èmi ò bojú nàìjíríà jẹ́ I always on the truth now when I wá pè mí tí mo wá mo ti wá i make friend and uh, we talk and she also respectful nice when you call normally tó bá pe ìyàwó ọba tó dẹ̀ jẹ́ ọmọ ọba to jẹ́ princess no. Come mí people bóyá directly báyìí pé àwọn ló bí ẹ ó ti yé ọba ìyàwó kábíyèsí ò jù mí lọ ìyàwó kékeré yẹn but kábíyèsí yẹn wọ́n jẹ́ bàbá mi àwọn náà ti di màmá mi ó ti yé yín at the same time mo ṣe wá jẹ́ ọmọ ọba yẹn tó bá ti pè mí wọ́n máa ṣe kí ni wọ́n á kì mí gbogbo ìyàwó ọba ẹ mo bá ti bí mi ìtọ́jú mi lọ tí màmá mi náà bá rí ẹlòmíràn kó jẹ́ ọmọ kékeré báyìí kó jẹ́ ọmọ ọba ni nínú ilé wa bí màmá mi ṣe dàgbà tó yẹn tó bá ti rí báyìí òfin ilé ọba ni tó bá ti rí báyìí ọkọ mi ṣe ákúnlẹ̀ wọ́n máa ń sọ wọ́n ákúnlẹ̀ fún wọn à ń ṣẹ́ tóun dídẹ wọn ni màmá ìdíje ìdíje má kúnlẹ̀ tó bá ti rí ọmọ ọba is our law you must honour them you must respect them she greet me she respect me that time before those people turn over lọ wá láti Abuja yẹn èmi notice in kan tẹ́mi bá dẹ̀ notice in kan instead of me to fight with you I just cut you off because me ò very solemn. lẹ́nu wọ́n máa sọ pé or to ń jà but at the same time when I'm nice when I'm nice to people you should be nice to me if you are not nice to me don't haunt me so when you are haunting me I will come out and I will explain and she worry. Koto kó tó di pé mo mọ ìyàwó kábíyèsí kó tó di pé kábíyèsí bàbá mi gangan kó di pé ó wá fún mi ó ní wèrè kan tó ń pè ní ọlá ń bì báyìí wèrè lórúkọ ẹ̀ ọlá ló ń jẹ́ ọlá mi ò mọ̀ rí i don't know this ọlá but he happened to be the first man tí olórí bímọ fún olórí kékeré ọlá yìí this ọlá call ọlá he live in Canada here he first of all live in London here one day I was looking for you know when I search cars on Google I went to the place. I saw the guy. When I, I they sent the address to me when I find the car that they wanted to buy Sienna and Toyota Corolla, and I find it in Grand that area, some areas close to me, not too far. So I was going. I don't know that this my phone was struck. That is why many times I've changed my number. It's not because of the government of Canada. It's because of the criminals that will be going after you that people send because you have talked about some people in back home and they know them. They're now going after you, behaving as if they are in their fatherland. Even if you are, you are in, in your father's land, you should not break law. You should not take law to your hand. You understand what I mean? This guy followed me down to the place. And mm, he didn't follow me down, but we met in that place. But I did realize that he actually deliberately that day, they be monitoring me. I didn't know. Because I later found this boy, I mean this man, I saw him again with another person. Tí ó I don't want to mention their name because when I mention their name now, they say everything you connect them with them, everything you attach them with them. They used to be connected with many problems going around me as well. So I found this uh, this Ola. And when I would go to the place wanting Tamoto yẹn, mo kàn rí man He was speaking French. He was speaking to the person. I don't know him. He's a little bit old. I excuse them. But it happened to that. I was there before him. You understand me? So we agree and I pay for the, I pay deposit, half of the money for the car that I went for. And the same car, not lorry. So when I was talking, They were now discussing with the person again. The person was promising that another one is coming, that already, this, this one was already paid. So, I was talking to my daughter. You know, I always go around with my daughter. And when I was talking to my daughter, I think my daughter was with me that day. I was speaking because when I we are in public, I don't speak French. I mean, I don't speak English most of the time. I speak my daughter understand Yoruba, but we answer me with you English. You know, she can't speak. So I was now speaking Yoruba. I was just talking to somebody on phone, and this person said, "Oh, you are a Yoruba man. I mean, woman. You are from Nigeria." Yeah, I said, "You say you are Yoruba." Yes, she asked me. He said, "Where are you from?" I said, "From Ondo State." Where in Ondo? I said, "From Ikaria Koko." Do you know that? He said, "Yes." Since that day, this man he gave me a lot of trouble. He always follow me around like. Then, he said to me that, "Ṣé mo mọ̀ pé Mwamuni Ombomba Lukaria, I was not praising myself, I was praising myself. There's where we used to praise ourselves. I was not praising God, praising myself that this is calling my father's name the way they used to call them. He said, ah, ọba tó wà ń bẹ̀ ń sìn sìn òun ló ba ayé òun jẹ́ báyìí òun ló ṣe báyìí báyìí fún un wọn ò dẹ̀ ba ayé ẹ̀ jẹ́ mi ò mọ bó ba ayé ẹ̀ jẹ́ mo bèrè lọ́wọ́ kábíyèsí ìyàwó kábíyèsí pé kí ni fi ba ayé ọ̀gbẹ́ni Germany Romani ó lóun lòún bí pé first bóyá tó sì ní orúkọ tó pọ̀ ọmọ yẹn ṣáà tó sì pé first born òun náà tó jẹ́ first born máa yẹn pé òun ló bí fún pé ìyàwó òun òun bá fẹ́ nǹkan bẹ́yẹn ah, mo ní ìyẹn kẹyàwó kábíyèsí bàbá mi ó ní bẹ́ẹ̀ ni mo gbà á sára mi ò sọ̀rọ̀ bí ìwà mo máa ń bá kábíyèsí sọ̀rọ̀ ẹ sọ understand mo gbà á sára mi ò sọ̀rọ̀ bọ̀ tó wá tó jọkàn o mo wá rí pé ọ̀gbẹ́ni yẹn ibi tí má ti lọ ó máa ń dí mi lọ́wọ́ ó máa máa ṣẹ́yìn máìdí àwọn èèyàn against mi a máa purọ́ mú mi a ṣà máa tẹ̀lé mi bí eléni ni ní ọjọ́ yẹn gangan máyọ̀ mo wá sọ fún pé i'm a dealer from Nigeria pé mo ti máa ń ta mọ́tò tẹ́lẹ̀ pé mo dẹ̀ ti wà nítorí the business for long time ìyẹn bí tí mo ti fẹ́ lọ ra mọ́tò yẹn o so bàbá kan tó wà mẹ́tò ní gáràjì yẹn gangan tó jẹ́ the founder of the garage ó wá ní kí n má wọrí ó lóun máa gbé mi lọ sí ó lóun máa introduce mi bí wọ́n ṣe ń lọ sí option gbogbo option tó wà ní surroundings tí mo lè máa lọ tó máa help mi ju pé kí n tó máa rà lọ́dọ̀ àwọn lọ pé tòró àwọn náà ní customer pé àwọn máa help me àti pé holy spirit just enter into that man. And when he was telling me this, this Ola was standing. So the man said, oh, one is tomorrow, tomorrow. You understand me? That man now said to me that tomorrow is another, is one option that is going to take me to the option that I should call him uh, by so so and so time tomorrow. Then he will take me to the option. I said, okay, no problem. And that time, I used to sign for nights gbà mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo ti ń ṣiṣẹ́ mo ti ṣe kí ẹ̀ mo ti ń ṣe kí ẹ̀ mo ti wá ń ṣiṣẹ́ ní night ni máa ń ṣe so mo á ní no problem so as we are discussing this it was in the presence of this man this man busy calling cutting people around me you know cutting cut, follow me you know that day mi ò mọ̀ pé ó wà terrible to die. you know meeting Nigerian person ó máa lè pé ah, okay ẹ fún mi ní nọ́mbà yín ẹ ti understand that's why when people ask me for my number and I say for what. So I, I gave the number. Oh, they started following me. So that day, when we are going, the man said, okay, let him go and drop us He went to where is close to our place where we can get a bus. You understand me? So I when I measured my area where I live, so he said he's going towards the area and the bàbá yẹn. Àwọn bàbá tó ń ta mọ́tò yẹn. So ìkan lára àwọn tó ṣàjẹ́ àgbàlagbà nínú wa ní ó dẹ̀ gbé. They then picked the ọlá. And also I was there. He picked me. And Ola also said, okay, his house is far away from my house, but he will get the bus from the place. No problem. Getting to the bus stop close to my house, I come down. And I was waiting for the Ola because that time I Ara ti wá fún mi. Ipe, ó monitor, ó mount me somehow. Ara ti ń fún mi. Mo wá, I was waiting for him to enter bus in the bus stop. So that he said he's going to Coventry and I drop at um, Sala, close to Salaberry. I said, get into the bus. I wait for the, him to get into the bus. He didn't go into the bus. And I think it's during winter also. I said, go into the bus. Bus kejì to wọlé. Ó lóun ò wọlé. Pé òun ṣe nǹkan ni. Mo ṣáà rí pé ó lẹ̀. Bí pé wọ́n sọ pé kó lọ monitor mi. Kó máa dà mí But tí mo dẹ̀ I waited and waited. It wasn't, the bus, first bus came. It didn't go. Second came. It didn't go mo ní okay mo ní that's our own cup of tea I mean that's his own cup of tea and I get into my my house so when I now when I get into my house I was now on the mirror watching from the window when he now noticed that I already get into the house he wanted to know ilé tí mo wọ̀ gangan then he enter bus every time tí bá ti wá rí bàbá yẹn bàbá yẹn máa bè lọ́ pé do you see Ọlá màá wá ń bèrè pé what I didn't see him You understand me? So the man was telling me many things, how you can get uh, option in Toronto, I mean, in uh, Ottawa, how the option in this, option in that. The man didn't tell me anything. You know, they just changing people's mind towards me. You understand me? And his husband, the first, I think, the auntie oloribimo fún ní àkọ́kọ́ ni. This auntie mo ń last month tí mo yìí pé, tí máa yẹn tí mo pe máa yẹn tí mo sọ pé okay mọ́tò tó wà lọ́wọ́ mi pé mo fẹ́ tà nígbà tí mo ní mo fẹ́ gbalé pé kí n ó ti yẹ yín pe, pé mo fẹ́ sanwó lé tí mo pè ó yìí ń béèrè pé where is Ọlá mo ní Ọlá I don't know Ọlá I have not seen Ọlá mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó jẹ́ lówó àbógbà kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ pé I don't know them ó wá lóun gbọ́ pé wọ́n ló ti kó lọ sí Toronto you understand me he left Quebec is living in Toronto Ọlọ́run dáríjì Jimmy. anyway I don't want to talk about something tó wá sí mẹ́rin nísìn you understand me when this guy was now disturbing me and he talk hell bad bad thing out of Olori say many things about Olori I never behave like that to Olori one day ibi tẹ́mi àti Olori wá sọ̀rọ̀ dé mo á ní I have something to ask Olori and I ask Olori one day pé there is one man tí mo rí níbí o mi ò mọ̀ rí mo kàn ń lọ síbi kan mo ní mo dẹ̀ máa ń rí pé máa ń mọ́nítọ̀ mi látìgbà yóò dẹ̀ ń dààmú ayé mi àti pé ṣe ni mo wà ń bẹ̀ níjọ́ tí olórí pé ní ọjọ́ tí kábíyèsí tó so olórí àbẹ́mi mo gbé olórí fún kábíyèsí pé ṣe ló ń yọ mí lẹ́nu yíyọ lẹ́nu tí mo ń sọ pé kó máa ba nǹkan ara ẹ̀ jẹ́ kó máa da ayé èèyàn láàmú ó níta mo ní ẹni náà lóun ọlá pé òun ẹ̀yin pé ẹ̀yin lòun lẹ́bí òun lòun bí tó sìn pé kábíyèsí olúkà rẹ̀ bàbá mi ń kọ́ torí pé mi èmi ti wá lọ fún wọn bòsì gbà bàbá mi ní olúkà rẹ̀ mi ṣáà ń pọ́n wọlé pé wọ́n gba ìyàwó òun wọ́n ṣe kiri kan kan olórí dẹ̀bẹ̀ sí explain fún mi pé irú olórí burúkú mà ni wọ́n bọ́n ṣe ṣàlàyé ni mo sọ pé kí má má dá lóhùn pé irresponsible person pé ńgbà táwọn bí ọmọ yẹn pé kò má responsible kò tọ́jú ọmọ kò ṣe kankan àwọn àtìyá àwọn àtìkiri kan ṣàṣọ pọmọ kan ti dàgbà káwọn tó wá pàdé kábíyèsí ó ti yé pé kì í ṣe pé bóyá èmi délé ìtàn bímọ ni kábíyèsí wọ́n fẹ́ kábíyèsí ó ti yé pé she is a is a very useless man he was in London then he was living a useless life he never responsible wọ́n ṣá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi àti wọ́n dẹ̀ sọ pé ok o èmi náà ní wọ́n kìíní bẹ́ẹ̀ yẹn story yẹn ti understand we talk about my son yẹn náà ti understand we talk like that ó ní ọmọ yẹn gan-an maybe he's a lawyer now or he's kìnìkan kìnìkan he's working in also ṣe ti understand pé nísìnyí ló wá ń boast of proud of the child but in the beginning he's a very useless irresponsible woman mo ní tútó ń fojú mi rí lele. you know we talk pé tútó ń fojú mi rí for that mo tún wá gbọ́ yẹn I love olórí mọ́ and I, that's why I now choose him also I used to talk to him I used to he used to send me a message he used to talk we talk you understand so bọ́tí ọ̀rọ̀ tí ó wá ṣẹlẹ̀ nígbà tí mo wá rí pé many things ti ń ṣẹlẹ̀ tí mo ti ń fi pé àwọn kan ti ń da any relationship tí n bá ti ní when i'm boasting of that person they go quickly to destroy the relationship instead of me to be rude or to be doing things tí mi ò dẹ̀ ní kankan tí mo fẹ́ ṣe fún pàṣẹ ó ní ọjọ́ tí mo tiẹ̀ máa gbowó lọ́wọ́ wọn last ó ní owó kan mo sẹ́ni three hundred and fifty fún wọn lẹ́yìn tí mo dáṣì wọn lówó wọ́n ní kàn jọ kán bá mi fi ra oúnjẹ fáwọn aláìní three hundred and fifty thousand ní ọjọ́ yẹn bọ̀gbà tí mo ti ń rí àwọn ọwọ́ kan báyìí tó ti ní wọ́n wá lẹ́nìkan wá yẹn mo ní kàn send owó yẹn padà sí mi pé màá lọ ṣe é fúnra ọ̀dọ̀ mo pe mọ́mì pé kán bá mi ṣe èmi náà wá ṣe lórí Facebook ètìyé àtọjọ́ yẹn mi ò wá rò pé mo fún wọn ní audience to that level ìgbìmọ̀ tó ti léèyàn wá tí mo dẹ̀ ti ń sọ tó máa ní ẹnìyẹn wá wọ́n sọ ọba kí ni wọ́n ní mo ṣe wọ́n ṣáà ń sọ̀rọ̀ yẹn rábàràbàràbàràbà mo jẹ́ ṣàlàyé ti tèmi èmi dẹ̀ máa ń yẹ̀tù kémi ṣàlàyé ọ̀rọ̀ kí àwọn èèyàn má ṣe kíni kó má try láti kó máa side àwọn èèyàn tó ti sọ̀rọ̀ yẹn because wọ́n ní owó àwọn tó dẹ̀ wọnú ààfin yẹn ẹ ṣáà mọ̀ bọ́n ṣe ń lọ tán máa máa fowó spoil àwọn èèyàn they spoil people with money torí ẹ̀gan ìjọba nàìjíríà have to do what ìjọba nàìjíríà have to deal with those people sharing money on Facebook they are also part of the people who create I mean, àwọn terrorists láti break yes this a lot of people tó share ṣe owó lórí Facebook yẹn they need to be proved they need to go to jail also because a lot of people are suffering in Nigeria kì í ṣoore ni wọ́n ṣe they are just oppressing they are just doing things they want they are they are making people training people to be to be bully to be to be to terrorize with their mouth to terrorize with with their group you understand me uh -huh. they are creating group They just want to destroy everybody. They just want to destroy the country with all the money they, they have. You know, they must be proved. Yes. They must be proved. They are serious problem. Don't look at them and wave them. Tán bá láwọn kan kó oúnjẹ sílẹ̀ báyìí. Ẹ wọ́n lọ ṣe kiri kan They are not doing it for goodness. They are doing it just to destroy people. Then, So, nígbà tí mo ti wá, mo ṣáà mo wá láti gbà yẹn àjọ sọ̀rọ̀ púpọ̀ tó di kinní mọ́ because mo ṣàlàyé part mi pé irọ́ ni wọ́n ń pa mú mi kí ni wọ́n máa sùn mí sí court tó máa ṣe àgbéra tó máa lọ sílé palace torí pé mo sọ pé mo mọ kábíyèsí so anybody they know with me they want to break those people away from me they want to isolate me they want me because they want to deal with me they want to destroy themselves not me you understand me when I noticed that I gave that respect despite pé olórí burúkú ọláníyàn ó ń ṣe tiẹ̀ ń bìbà àwọn ti bẹ̀rẹ̀ náà nàìjíríà wọ́n ti betray mi because nǹkan tí olórí ṣe yẹn is a betray i tell you nothing but the truth you know but olórí no doesn't know that i talk <laughs> even tí bá ní wọn face to face i talk but before i talk ojú máa ń tì mí because ẹni tí bá like tí má dẹ̀ love máa ń fún ọ ní long rope wọn mi ìfẹ́ ṣe wọn mi ò tó mi ìfẹ́ máa kì í ṣe mi máa lose kì í ṣe owó ni wọ́n fẹ́ fún mi torí ń sìn gan náà tí mo rí wọn àti olórí bàbá mi tí wọ́n dẹ̀ jẹ́ ọba Ìkàrẹ́ tí mo pè wọ́n tí wọ́n disappoint mi sìn so there is nothing tí wọ́n fẹ́ ṣe fún mi kí wọ́n fẹ́ ṣe fún mi sìn ní tí wọ́n lè ṣe fún mi wọn ò ṣe ní tẹ̀mí dẹ̀ ní agbára nígbà tí mo lè ṣe fún wọn I do it so àwọn ní agbára láti ṣe nǹkan wọn ò ṣe so tí n bá lose wọn kí ni mo ṣe mo lose ṣá kì í ṣe lose náà pè yẹn if I lose them yeah èmi ni wọ́n lè mi ò lè sọ pé I can tell because kábíyèsí ń sìn wọ́n jẹ́ kábíyèsí but ti àánú wọn ò rílì nígbà tí mo sọ pé òkè o ẹni tí wọ́n sọ yìí bàbá mi kò sí láyé mọ́ǹsì kan bàbá sọ pé ó máa bá wọn du bàbá mi máa ti kọjá èjì wọn bàbá mi máa ti fẹ́ wọ hundred ń sìn tó bá yẹ wà láyé bẹ́ẹ̀ ni àbí kò ti jù bẹ́ẹ̀ lọ á ti jù bẹ́ẹ̀ lọ yẹ so kò ń ṣe bóyá nǹkan fẹ́ bá wa because all these king girls o àwọn ọba àwọn family ọba they have one goal they have one target òun náà ni adé tí wọ́n gbé sórí yẹn is target for of many of them tó bá ti jọkùnrin àbí tó jóló wọn everybody tó bá ti wá láti ilé ọba ló máa ń ní target fún crown yẹn so for that they target they fight themselves they see everybody each of them if you don't be careful they see themselves like enemy when you see anybody tó bá buy bá ọba jà àbí tó ń jọ or buy a day. you better be careful about it kò sí nǹkan tó wọn lè set around wọn fún sink on. Who bring the lè by? báyìí kò Who bring you in ní nàìjíríà ó So I'm going to gbà tí mo wá pe kábíyèsí yẹn ṣá tí mo wá béèrè ọ̀rọ̀ yẹn mo ní ntẹ́mi kàn fẹ́ rèé o ní pé ẹjọ́ sà ẹ kàn bá mi sọ fún pé kó dáwó padà àtàbẹ̀ òkú ọba ni ọba ni bàbá mi ọmọọba ìsọba Fọláṣadé bí mi ṣe wà royal is rolling in my system kò ń ṣe pé wọ́n lọ gbé wá kò story no be story now mo ní kí ló dé tó máa wú to tó nílé tó bá pé aya nílé tó bá pé ilé ọmọ yẹn ló ń sin sí táwọn ọmọ yẹn fẹ́ sin wọ́n fẹ́ lo ilé wọn it's another thing but òun ló nílé ẹ̀ ọmọ kan wá dìde wa wá lóun fẹ́ lọ talé mo ní kábíyèsí sà ẹjọ́ ẹ̀kan bá mi pàṣẹ fún gẹ́gẹ́ bí ọba pé kó dáwó padà torí lọ́ọ̀yà ẹ̀ àti àwọn wọn ní ẹ̀ tó ra lẹ̀ wọn lábùjá ló wà wọn dẹ̀ mú ní ọ́nà àwọn ti gbọ́ pé nǹkan tó máa ṣe náà ni pé wọ́n ti ní kí àwọn gbàtàn jáde ń jọ nígbà tó dọjọ́ kejì wọ́n ní gbàtà wọ́n ti ní ká bọ́dọ̀ fọ ọba kan jókòó àwọn àwọn tọkùn àwọn ọba ṣá àwọn ìgbìmọ̀ ọba pé kan jókòó pé but àwọn ní urgent meeting àwọn ń lọ sí ìrìn àjò páwọn wà lọ́nà sí wọn wà nínú mọ́tò pé but olórí ló wà bẹ́ẹ̀ pé mo lè pe olórí pé olórí pé adam wọn máa fún mi ní updating pé wọ́n ń ṣe ìpàdé lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ pè mí pé yes Is there now in the palace he came with somebody and a lawyer they are both there in the palace mo ní ẹ mọ̀ kọ́ tẹ́ máa sọ fún lọ́ọ̀yà yẹn ló sign fún ẹni tó ralẹ̀ àbí tó jẹ́ lọ́ọ̀yà ẹni tó ralẹ̀ ẹ kàn sọ fún wọn pé ilé yẹn wọn ọ̀tá wọ́n sìyàn síbẹ̀ ó ti yé wọn nǹkan tí kábíyèsí agree pẹ̀lú mi pé yes wọn ti gbọ́ but of course wọn ò ta pé it's a taboo mo dẹ̀ tún sọ fún olórí pé ẹjọ́ nǹkan báyìí ni wọ́n sọ wọ́n láwọn máa pàṣẹ bẹ́ẹ̀ fún fún wọn pé tí ó bá dẹ̀ ti pàṣẹ mo ní ẹjọ́ sáà ẹjẹ mẹ́jọ máa o ẹjẹ́ kó tètè dáwó padà kó lọ́ọ̀rẹ́ blow owó sọ̀rọ̀ kó má tó wá di wàhálà o kó má jẹ́ ìyẹn làwọn èèyàn máa capitalize lé lórí o ẹ̀gbọ́n mi ò sáyò dáàsì ẹ̀gbọ́n àkọ́bí àkọ́bí wa ń sìn tó dúró ní wa tó kúlọ̀ àkọ́bí wa èmi náà mi ò sáyò èmi dẹ̀ mo ń ṣe bẹ́ẹ̀ I don't I'm not in support of it kò sí iye tó fẹ́ fún mi ní lè ta tí wọ́n ti bàbá mi sí. wọ́n dẹ̀ ló ti àwọn ti gbọ́ wọ́n dẹ̀ ló ok wọ́n dẹ̀ ní táwọn bá ti pàṣẹ fún wọn tí wọ́n bá ti gbọ́ àwọn dẹ̀ máa sọ pé kán kúrò ní kàrẹ̀ that was what Olori told me and I was relaxed inú mi dẹ̀ dùn pé ah Ọlọ́run ṣe wọn. ìgbà tí mo dẹ̀ máa tán ṣe tán wọ́n ní ẹ eh, wọ́n dẹ̀ wá sẹ́ndì kinní sí mi mo wá pè wọ́n níjọ́ yẹn nígbà tán ṣe ń sọ̀rọ̀ wọn ní wọ́n bá sọ̀rọ̀ tán gbàtọ́ wà ní mítì yẹn wọn ṣáà dá wọn gbàtọ́ ti bá mi sọ̀rọ̀ ní kó tó di pé wọ́n dé yẹn gbàtọ́ dẹ̀ di pé wọ́n ṣe tán wọ́n ní gbàtọ́ wá wọ́n ní wọ́n wá gba wọ́n wá sẹ́ẹ̀dì um, rìsíìtì tí wọ́n àwọn memorandum tí wọ́n sign wọ́n ṣàfọwọ́dẹ̀ sórí whatsapp mi wọ́n ní nǹkan tó ń sign rèé mo wá rí orúkọ olórí bá sọ fún mi pé nígbà tó ń sì wà ń bẹ̀ pé ilé tí mo sọ ẹ pé gbogbo àwọn tó kù ló sáyìn pé mi nìkan ni mi sáyìn o hello my people please kindly help me okay amount okay oníbàárà kan ti débi so wọ́n ní pé gbàtàn kọ́kọ́ sọ̀rọ̀ yẹn fún mi ọkọ mi ti sọ nǹkan kan fún mi ó ti yé yín wọ́n ní everybody ló sign except me mo ní kò possible mo nítorí pé àǹtí mi tó pè mí yẹn first born wa yẹn àǹtí tó yẹn mo ní wọn ò lè mo ní wọn ò lè sign kán wá pè mí páwọn ò fọwọ́ sí o pé Adéọlá fẹ́ gbélé ta ò lọ o mo ní wọn ò lè sign kí wọ́n wá pè mí mo ní kò possible mo sáré pé àwọn yẹn padà wọ́n ní ok wọ́n ní kí n send nọ́mbà ọ̀gbẹ́ni náà àti yẹn náà sọ̀hún mo dẹ̀ send yẹn nígbà tí wọ́n dẹ̀ sẹ́ndì nọ́mbà sí wọn mo tún pe àǹtí yẹn padà pé ẹ gbọ́ wọ́n ní orúkọ yín nọ́mbà wọ́n ní signature yín wà lórí ìwé tó ń gbé wá ó ní kì í ṣe signature ó ní wọ́n ṣe ẹ̀ pé òun pé lọ́jọ́ sunday yẹn sunday jẹta tó kọjá ẹ̀ pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ òun dẹ̀ sọ pé kó má wà pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ òun fẹ́ fún lóhun àti olórí burúkú kejì olórí burúkú wà olórí burúkú tù pé àwọn olórí burúkú méjèèjì ńlá àwọn ń bọ̀ lọ́dọ̀ àwọn wọn àdẹ sọ pé kán máa wà sọ́dọ̀ àwọn àwọn onídìí owó wọn ẹ kí náà ni wọn ń ṣe ná world made náà làwọn ń ṣe pé bọ̀ tó place àwọn pé tó ń fún àwọn àwọn fi ń jẹun àwọn dẹ̀ fi ń manage ara wọn dẹ̀ wà òkè pẹ̀lú ẹ̀ táwọn òun òfowó tó ń fẹ́ fún wọn kó ń lọ talẹ̀ ibi tí wọ́n ti máa bá wọn sí pàwọn fẹ́ wọ́n á sọ fún olórí bẹ́ẹ̀ pé nǹkan báyìí báyìí ni àǹtí mi sọ wọ́n ní àwọn kò sáyìn wọ́n dẹ̀ ní kí sẹ́ni nọ́mbà sí wọn káwọn pé wọn mo dẹ̀ send number sí wọn mo dẹ̀ pé wọ́n padà after bíi thirty minutes mo níṣẹ́ ti pè wọ́n wọ́n náà gbé number yìí pé kò gbé kọ́ wọn ò gbé call mo ní wọ́n gbé number wọn ò gbé call mo ní mo ti pè wọ́n náà pé mo tẹ̀ sí pé wọ́n gbé call wọ́n á tún ní okay wọ́n náà ti pè wọ́n wọ́n á tún ní wọ́n máa tún pè wọ́n later later ṣá wọ́n wá ṣàpè wọ́n wá ní ọjọ́ yẹn ṣá mi ò wá wọ́rì mọ́ mi ò bọ́dà wọ́n á pe àǹtí pé tán bá ti pè yín ẹgbẹ́ o tó bá dẹ̀ pẹ́ yín náà máa pè wọ́n padà ń sí nọ́mbà tó pè yín ẹ pè wọ́n padà ó pé ẹrí miss call wọn dẹ̀ ní eventually wọ́n wá jọ tally wọ́n jọ connect papọ̀ wọ́n wá láwọn ti gbọ́ nọ́mbà yẹn o àmì pé wọ́n ti pè pé ìgbà tó ń dẹ̀ pè yẹn wọ́n sọ pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ àwọn pé wọ́n náà ń bọ̀ wá rí àwọn ní ọ̀la bá pe olórí náà olórí ní àwọn ti yin pé kọmitì wọ́n sọ pé wọ́n fẹ́ lọ rí wọn lọ́la kí wọ́n fẹ́ lọ rí wọn fún ṣe bẹ́ẹ̀ kan máa bèèrè lọ́wọ́ wọn ní pé ṣé wọ́n ti bèrè àbíkẹ́ ní kí wá wọ́n náà fẹ́ lọ rí wọn ní kí náà fẹ́ lọ rí wọn wọ́n ṣàpè ṣèbí wọ́n ní wọ́n ṣàdánwò fẹ́ lọ rí wọn mo dẹ̀ ní òkè no problem torí èmi nǹkan tí ẹ fẹ́ béèrè ni pé ẹ béèrè pé ṣé wọ́n sáìn àbáwọn ò sáìn wọ́n dẹ̀ ní wọ́n ṣàdánwò fẹ́ lọ rí mo dẹ̀ ní mo ti gbọ́ wà tó dẹ̀ kejì ọkọ̀ mi dẹ̀ balẹ̀ pé wọ́n náà fẹ́ lọ rí mo ní àti ah, wọ́n náà fẹ́ rí lọ́rùn ní wọ́n sọ bẹ́ẹ̀ o ní kọ́ máa bọ̀ ní torí òun wà mà wọ́n wà mí ṣé àwọn ọ̀dẹ̀ rú pé àwọn máa lè kúrò ń bẹ̀ láti lọ síbẹ̀ pé so pàtó dẹ̀dọ̀jọ́ kejì wọ́n wá send the voice note tí mo play ǹjẹ́ yẹn fún yín pé àwọn ti pe o pé nǹkan outcome bẹ̀yẹn nìyẹn o. pé outcome bẹ̀yẹn nìyẹn o pé ehm, àǹtí mi yẹn wá sọ̀rọ̀ pé wọn ò sáyìn o wọn ò wá lọ mọ́ mi eventually but bọ́n eh, fẹ́ sọ fún mi pé wọ́n lọ ni wọ́n yà ní wọn ò pè wé mo wá bèrè lọ́wọ́ àti mi pé ṣé wọ́n dẹ̀ wá ó ní wọn ò wá pé wọ́n bá wọn sọ̀rọ̀ lórí fóònù ni à ìgbà tó ń wà ní mítì ní ọjọ́ yẹn ní dábẹ́rẹ́ ilé tó ń wà ní mítì yẹn tó ti wà mẹ́yẹn náà bá kúkú ti sọ̀rọ̀ kán gbé fóònù yẹn sí spíkà kán bèrè lọ́wọ́ yín nígbà tí àwọn orders náà wà mẹ́ pé ṣé ẹ sáyìn ìwé ìyà bẹ́ẹ̀ sáyìn nígbà tó ṣojú lọ́ọ̀yà wọ́n ṣàní wọ́n ṣàní wọ́n sọ̀rọ̀ pé àwọn ò sáyìn o pé kì í ṣe àwọn làwọn sáyìn ò pé bọ̀ orúkọ yín wà lórí bẹ̀ ó ní fọ́ọ̀jì ni àwọn ò sáyìn àwọn tí fojú rí so for that alone so pé wọ́n tẹ̀ ti gbọ́ pé wọ́n ní ìṣe fọ́ọ̀jì àwọn ò and I believe that they should order the lawyer because nǹkan tó lórí náà sọ fún mi ni pé táwọn bá ti gbọ́ pé kì í ṣe àǹtí yẹn ló sáyìn pé wọ́n sáyìn pé then they will tell the lawyer to collect the money back they are not selling the play but nígbà tó dẹ̀ ìyá mú kọ̀ dẹ̀ rí pé wọ́n ṣe nǹkan kan sí wọ́n dẹ̀ ní wọ́n wá send message mi pé àwọn tó ti ṣiṣẹ́ yẹn ń kọ́ kí n wọ́n ti ṣiṣẹ́ gan o pé kí n send owó sí wọn pé wọ́n nídìí owó wọ́n ṣe kọ́kọ́ sọ̀rọ̀ owó yẹn I feel so bad ìgbà tó máa béèrè owó tó ń béèrè owó lọ́wọ́ ẹni tó ń béèrè tán ní kán tó kó document sílẹ̀ torí one of my our big uncle lọ síbẹ̀ pé kán tó béèrè owó ńkọ́ o pé owó ńkọ́ i mean document yẹn ńkọ́ mà tó sẹ́ẹ̀dì kìíní ẹ̀ sórí fóònù mi wọ́n láwọn fẹ́ rí and uncle yẹn wá sọ fún mi ẹ̀gbọ́n mi wá sọ fún mi lónìí pé níjọ́ yìí pé wọ́n ní káwọn mú fifty thousand wá kán to kó document lẹ̀ ìyẹn lára àwọn to wà nílẹ̀ ọba mọ̀ pé àwọn to wà nílẹ̀ ọba máa ń be. bẹ́ẹ̀ but fifty thousand is a small money but you know when I call from uh, tí mo pé olórí yẹn ó ti yé fifty thousand is a small money I've done better than that ilé yẹn ni mò ń ṣe ń tí mo ní kán kó sìmẹ́ǹtì ẹ̀ lọ fún kábíyèsí ẹ̀ kì í ṣe pé kábíyèsí ò lè owó ra kan sìmẹ́ǹtì ẹ̀ bọ́ mo fi ọ̀wọ̀ fún wọn nígbà mo ní kán lọ kóúnjẹ fún wọn ní kàrẹ́ yẹn tí wọ́n sọ pé oúnjẹ yẹn má pọ̀ pé ṣé mo fẹ́ ṣe politics ni ṣé politician ni ṣé Ondo state government ló ní kọ́kọ́ wá ni ṣé kíní kan kọ́ ní senator mo ní èmi ò ń ṣe kankan Canada ni mo wà mo kàn fẹ́ bless àwọn èèyàn ni níjọ́ náà lọ́hùn ẹ̀dẹ̀ mọ́ pé àwọn ilé ọba wọn ní òkèlà ló yẹ kán kó sí kán kàn yan ti ilẹ̀ pa lọ fún wọn láti ṣàdúgbò wa pé ibẹ̀ ló yẹ kán kó sí pé nínú odi ló yẹ kán kó sí yẹn o pé kì í ṣe kókò wá kó ti òkè láti ilẹ̀ pa lọ fún wọn mo nílò mo níṣèbí kábíyèsí ló wà lórí òye sí ẹ jẹ́ kí n fi ọ̀wọ̀ wọn fún wọn because àwọn ló wà ní the holy currency so tọ́ba àwọn family yẹn tún bínú pé kì í ṣe bóyá kán ṣe nìyẹn pé tí kábíyèsí gan tó bá ti fẹ́ ṣe àdúrà bá àwọn náà fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe nǹkan tó bá ti dé meeting gbogbo ìlú pọ́kèlà bẹ̀ náà ń bọ̀ láti ibi tí ilẹ̀ tí wọ́n lè kọ́ kó sí ẹ̀ This is where I want to do my thing. I put it on the social media then. People used to say that, ah, Auto Bola Ahmed gbogbo social media. I know reason why. Because to, oh, lè máa máa báyàn ṣòwò kó dẹ̀ máa báyàn ṣe kó má mọ̀ wá ẹ̀ ti yé ó lè nígi nínú gbó kó má mọ̀ èso tó máa so I know the way people used to I know the environment I came from you understand me náà wọn àtọwọn ń béèrè owó yẹn tó ń béèrè fifty tí olórí kọ́kọ́ sọ pé consent owó sùn ọtọ ọdẹ tí ì ṣiṣẹ́ wọn ti kọ lẹ́tà yẹn tí kábíyèsí kábíyèsí ní lọ́ọ̀yà ọmọ olórí jẹ́ lọ́ọ̀yà kábíyèsí gọgọ palace ní lọ́ọ̀yà kí kábíyèsí kan tiẹ̀ ṣe yẹn fún mi lásán pé mo tiẹ̀ pè láti ìlú òyìnbó yẹn pé mo pè wọ́n dádì mo kọ́kọ́ pé o bẹ́ẹ̀ ni mo dẹ̀ pè wọ́n pé òkè ẹjọ́ kọ́kàn bá wa sọ báyìí tó bá pàṣẹ fún ṣé ó kéré ṣé wọ́n kéré jù láti pàṣẹ fún ni pé wọ́n ta kó gbowó ẹ̀ kówó tó gbowó tán bọ̀ tí ń ṣe ara wa fún mi bóyá wọ́n fọ́ lórí lówó torí ti máa sọ nìyẹn bẹ́ẹ̀ ni wọn wá sọ kankan sí mo wá rí pé wọ́n sọ pé kán fún ẹni yẹn lówó mo wá wò pé míwàá nígbà yẹn tí a bá sọ̀rọ̀ ní mo kàn tiẹ̀ kí wọn lásán tí mo pé ó máa yọ ni màá kí wọn mo dẹ̀ sọ pé mo dẹ̀ ní sìn ní ìṣe kì í ṣe bóyá fifty thousand mi yìí adéjẹ́ nǹkan mi ò tiẹ̀ lọ́kọ̀ọ̀kan tí mo fẹ́ fi hàn báwo ni adéọlá ṣe máa adé ìṣe adé òṣì adé òfò adé orí burúkú tí ó máa lọ ta ilẹ̀ tó máa kówó dání wọ́n ti kówó fún òmí á máa náwó yẹn all the ọ̀bọ ti fi lọ̀ mí tẹ́lẹ̀ táwọn èèyàn máa fi lọ̀ mí i'm not a fool like the way people think if you really read, to bá rí jà mi àmì tó bá rí jà ọlọ́run lára mi láì tó bá rí jà ọlọ́run láti inú mi ẹnìyẹn ò ní fàìnà yìí sí àtẹnu àtọ̀rọ̀ anything you understand me ṣé gbogbo nǹkan tí I don't want to talk ó ti yé mo tí ó wá mo wá pè mo wá rí pé olórí fẹ́ máa wọ́n rúdù sí mi yeah olórí wá fẹ́ máa yájú sí mi wọ́n fẹ́ máa lo ó fún mi mi ò ń ṣe gbé olórí lọ́jọ́ orí bẹ́ẹ̀ but mo respect adé orí bàbá mi àti bàbá mi ìlú tí mo jẹ́ torí mi jẹ́ àṣàlẹ̀ tí mo máa ń gbé àṣà ilé bàbá mi àti àṣà ilẹ̀ Yorùbá mi bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ fún mi lọ́wọ́ rí àṣẹ tó bá dẹ̀ ń pa tí wọ́n bá rẹ̀ pé wọ́n fẹ́ bọ̀ mi òótọ́ ipò tí wọ́n wà náà wọ́n lè fi fẹ́ bọ̀ mi torí mo qualify fún kí n má ti ẹ̀jọ́ ọmọ ọba gan pàápàá i'm qualify for the tó bá fẹ́ bọ̀ mi pẹ̀lú ipò náà that is it you know what that's why mo wá ń sọ fún yàn kọ́ lẹ́yìn pé ọ̀rọ̀ tí mo sọ lónìí you know tó bá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ míì báyìí tó máa tabara lé ẹ wàá fẹ́ cover ẹnu ẹ because nígbà mìíràn tó bá cover ara lé ẹ tó bá tabara lé ẹ tára lé náà bá wà involve wọ́n fẹ́ kọ́ báyìí àwọn ọ̀rọ̀ tí mo sọ lónìí pé àwọn ọba tí ò bá mo lè fi bá wo ti bàbá mi nìkan pé ilé bàbá mi ọlọ́ba mo ti wá mo bá fẹ́ sọ̀rọ̀ mí nípa ọba kan tí n fẹ́ sọ̀rọ̀ mí ní dárúkọ bá kankan má dẹ̀ sọ tí má bá dẹ̀ fẹ́ gbófile á dẹ̀ affect everybody torí bẹ́ẹ̀ nobody is totally rubbish and when I respect people I don't want people to disrespect me ìtẹ́mi rò ní sí pé wọ́n wá lọ́bẹ̀ torí pé ọ̀rọ̀ wọn ṣe ìyàn wọ́n wá disrespect wọ́n wá fẹ́ máa lò fún mi wọ́n wá wò pé wọ́n kí ni wọ́n fẹ́ máa lò mi fún kí ló fẹ́ máa lọ fún mi tó máa fẹ́ máa treat mi bí ọmọ kékeré fún ọjọ́ tí mo pe ọ̀ní ọ̀fúnrìṣà àwọn ló fún mi nọ́mbà àmọ́dẹ̀ tún sọ ń jọ̀rọ̀ lọ́wọ́ ló fún mi pé tán bá pe ọ̀nìrìṣà míì ni mo fẹ́ fẹ́ nọ́mbà ọ̀nìrìṣà náà pé gbogbo àwọn kan tó bá ṣe nígbà tí mo lè pe ọ̀nìrìṣà náà ọ̀nìrìṣà ò gbé kọ́ mo dẹ̀ rí gbà yẹn pé nọ́mbà ọ̀nìrìṣà ní kábíyèsí bàbá mi kan fi ṣe dp wọn kí la máa ṣe gbé àwọn ọba sórí oyè ipò ni ó yẹ kó máa fi fẹ́ bọ̀ wa ni let us call a spade a spade àwọn ará ìlú òyìnbó ọba ìlú òyìnbó wọ́n ń fẹ́ bọ̀ wá tá ti ẹ̀ jájòjì wá rí wọn àwọn ọmọ ìlú wa a máa kú òní orílẹ̀-èdè wa a máa lọ sí ìlú òyìnbó wọn accommodate wọn a máa fún ọmọ wa ní oúnjẹ tá a bá la nídìí kankan ní obì kan náà tá a bá tún débẹ̀ wọn máa wọn ò ní máa treat wa pé you are not white you are not a you are you are not a stranger you are a stranger wọn ò ní sọ bẹ́ẹ̀ fún wa wọ́n welcome wa wọ́n pọ́n wa lé wọ́n ṣàánú fún wa wọ́n tún máa fún wa ní nǹkan tá a qualify fún gbà mí a máa sọ pé a ní right wa ní ìlú tiwa wọn ò ní lè ṣe dáadáa fún wa but who are But who and why are you telling us the story? Kò ní dáa fún ìyá ẹ̀. Ò ní ṣe ò ní ṣe rere. Orúkọ ẹ̀ ó fẹ́ kí n da. Òfò ló ṣe ò ní ṣàmọ́dún. Ìwọ tó wà lábẹ́ òun yẹn. Mọ́tò máa pa ẹ́. Tírélà máa lọ ẹ́ lọ́kọ̀lọ́kọ̀. I remember nineteen seventy kí ni tírélà kan já ní òkè alábòjútó. Ó pa gbogbo àwọn tó wà títí wọn ò rí òkú wọn ṣà. Wọn ò ní ọjọ́ tó máa kú wọn ní òkú ẹ̀ ṣà ìwọ tó sọ̀rọ̀ yẹn fún tó sọ̀rọ̀ tó jáde sí láti wá antagonize mi lábẹ́ platform pé why you telling us the story kò ní dáa fún ìyálà ìyá ẹ̀. and what is our, our business who is who are you talking kò ní dáa fún mọ́tò dẹ̀ máa pa ẹ́ mi ìmọ̀ ẹ́ òṣùgbọ́n ọlọ́run mọ̀ ẹ́ mọ́tò máa pa ẹ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ikú ẹ̀ máa rí jala jala. ajá ah! òkú ẹ̀ ó máa gun bí ẹran lílọ ni mọ́tò á gun ẹ̀ pa á lò ẹ̀ ná á lò ẹ̀ lúbúlúbú kò ní dáa fún ẹ ìwọ tó ń sọ yẹn mò ń sọ̀rọ̀ pẹ̀lú authority ò ń sọ̀rọ̀ pé kí ló kan ẹ jẹ́ wá rìnrìn òfò lóṣì ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò dún èmi but you know what èmi iṣẹ́ tí mo tún sọ lónìí ọ̀rọ̀ tí mo sọ lónìí ayé àwọn tó máa bàjẹ́ lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí ayé àwọn ìkà tó máa bàjẹ́ kò ní níkà kò ní lóye you don't know ni pé tá bá sọ̀rọ̀ pẹ̀lú authority bẹ́yẹn ó lè má ṣẹlẹ̀ lónìí ayé àwọn ìkà go <laughs> go and sit down just wait just wait ọjọ́ tí a sọ̀rọ̀ pé a pe àwọn united nations wọ́n ya sí ó di ọ̀rọ̀ ní united nations náà akọni jáde nígbà yẹn pé àwọn náà wà member of the united nations tó bá fẹ́ ṣe meeting tó bá ṣe gbòógì àwọn civilian àti àwọn tí ò bá sí ní ìjọba tó bá wà mẹ́ wọn ò ní pè wọ́n sí wọn ò ní pè wọ́n sí. àwọn èèyàn tí ayé ọ̀tá tó máa bàjẹ́ lẹ́yìn ilé lọ́lẹ̀ pé ni they we are going calling one thing ni pé let me tell you any position that you hold and you are getting salary tí n bá débi iṣẹ́ báyìí kí wọ́n á sọ pé kí lọ ṣe síìtì kí lọ ṣe síìtà fún yàn mo lọ síìtì ní kí wá kúrò mbẹ kí má ṣe síìtà yẹn kí wá kúrò níbi bẹ̀yẹn kí wá lọ jókòó síìtà kí má ṣe nǹkan tó wù mí kí wá débẹ̀ kí wá dé kí ni mo fẹ́ gbowó kó tó kúrò mbẹ kó tó kó nígbà òṣèṣí mẹ́rin ló máa ti pẹ́ pé where are you What are you doing outside or where where are you not with your patients? Ìbéèrè why are you not speaking for the people you tí ẹ kí ló dé tẹ́ ẹ ṣe iṣẹ́ lórí àwọn èèyàn tẹ́lẹ̀ ìjẹ́ kí ni mú tí mi ò bá ti ṣòre fún olórí rí tí mi bá ti wo olórí sọ̀rọ̀ rí àbí tí mi ti fọ́ olórí ẹlòmíì wọ́n lè ti pè wọ́n kan ti fún wọn lówó owó tán dẹ̀ fún wọn yẹn tó bá ju tèmi owó jọ owó gọ́ọ̀mẹ̀ntì ni bọ̀ ti sweat tèmi lè ní fún wọn bẹ́ẹ̀ ni sweat tèmi lèmi ní kán fi ṣe ibi tí mo ní kán ṣe yẹn gbà tí wọn ò ṣe mo ní kán kó wá sí palace láti fi ṣe kinní fún wọn so ton ṣe máa kó àwọn èèyàn ní kan tó bá máa ṣe ẹni tó bá ti wà níbì kan tó bá sọ pé kó tí ò bá ti responsible fún ipò tó bá ti fi sí wọn máa gbá wọn kúrò ní tí ọba bá pọ̀ lórí èdè Nàìjíríà náà tó bá jẹ́ pé mú ẹnu wọn torí pé tẹnu ọba gbogbo wọn ṣe pọ̀ yẹn tó bá jẹ́ pé kàlù ni tí nǹkan jẹ́ pé gbogbo ọba kan fẹ́ wà ńbẹ̀ kọ́kọ́ máa ṣe yamayama kan ṣe bó ṣe wù wọ́n ni wọn ní wàhálà gan ò ní pọ̀ tó ìnílẹ̀ Yorùbá Yorùbá ló ya wèrè gbogbo Nàìjíríà Yorùbá ló ṣíwín jù tó bá sọ pé èèyàn ṣíwín àwọn ló ṣíwín jù gbogbo Nàìjíríà So Kiwani, what is it? Let us know what is the essence of Oba. When they can they cannot speak, they are not yet. I've spent my money. The money I've spent in that palace is not two million. So tell me, they are asking me for fifty thousand when I need it. Now tell your mom, you want promise to you on Apart from that, only only house wọn you mo cover, Only ní àwọn ọ̀rọ̀. Mi ò blog wọn, mi ò sọ pé okay o, wọ́n ṣe buy from. mi, wọ́n buy. báyìí. Wọ́n lè blog wọn náà. I can block and tí wọ́n bá ṣe ọlọ́ọ̀ ẹlẹ́nu màrìbọ́ oníkálukú ló lágbára ní èlé dé nàìjíríà kan sọ pé kan lọ gbé mi fún kíni mo sọ̀rọ̀ ìṣe mi kan tí wọ́n bá ṣe ni máa sọ. débi pé mo deny ilé àwọn to close mọ́ mi bẹ́ẹ̀ yẹn I disrespect every bone of their àti ẹ̀dà gbogbo oúnjẹ mo nílé palace kan gbé lọ ta ló dẹ̀ máa wà nídìí palace yẹn ṣé bó lórí ló mọ́ olórí kékeré ló máa handle ẹ̀ náà rísì kì í ṣe tó torí ọba ganan máa ṣe ní wọn máa kọjọ ọbẹ torí olórí kékeré tó jẹ́ pé òun ni aṣojú ọba olórí àgbà kẹdẹrẹ kò bí ọmọ mi síbòmí olórí àgbà ogó olórí kékeré ti bí ọmọ síbòmí kó tó gbé kábíyèsí fẹ́ nígbà tí kábíyèsí ya ọkọ tó dẹ̀ bímọ fún yẹn ọkùnrin yẹn olóṣè bí wèrè fún mi bíbà ẹ mọ ya jai jai tí mo gbè níbi tí mo wá ṣe tán wọn ni wọn ń bèrè owó kó tó dé kó kọ́kọ́ mi gọ́ọ̀mẹ́ntì tó bá bá mi ṣe kó sọ fún adéọlá ń jọ yẹn pé dáwọ́ yẹn padà ṣó dáa wọn wá sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọn lábùjá ni wọn ti rà ó wọ́n wá bá fẹ́ máa gbé mi ṣe mí bíi pé kinní kan wọ́n fẹ́ máa gbé mi bíi pé wọ́n fẹ́ máa gbéyàn fi ẹ wọ́n fẹ́ máa disrespect mi dẹ̀tí mi mi ìtọ́rọ oúnjẹ jẹ náà mi ìdẹ̀ tọrọ lọ́wọ́ wọn náà bí mo ṣe ìwà báyìí wọ́n máa sọ pé mo kú sẹ́gbẹ́ oníbàdàn oníbàdàn mi ti bá wọ níkà mo mọ ẹgbẹ́ ìyá láyà babaláyà tí mo ṣe ń ṣe up to date. ọ̀rọ̀ tí mo bá sọ ọ̀rọ̀ tọ́lọ́run bá gbẹnu mi sọ máa ń wá sí ìmúṣẹ àti gbàládùúrà pé ipò kíkọ tí èèyàn bá wà tí ọba ti sọ pé ìkà ló máa fipò náà ṣe fún ọmọ ọmọ orílẹ̀-èdè rẹ the law will control anybody mo mọ sórí olórí náà mo mọ gbogbo ọ̀rọ̀ tán ti sọ fún mi táwọn èèyàn sọ pé wàá rí nǹkan tó lóyìn yẹn máa ṣe fún ẹ olórí yẹn kò ń jẹ́ kí kábíyèsí sọ̀rọ̀ ló fẹ́ máa rúlu ìkà rẹ kó táwọn èèyàn ò fi gbà fún nìyẹn tí wọ́n fi láì kábíyèsí mọ́ wọ́n sọ fún mi náà ó ti wá àwọn tó wá látàbújá wọn náà fẹjọ́ mi sùn obìnrin yẹn wọn ló represent ẹnìkan madam bloody care but nígbà tó sọ pé òun ò sponsor terrorism bọ gbogbo àgbáyé sì wọn rí wọn ipe o Canada náà ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú Canada sí pé so the woman lie ṣùgbọ́n purọ́ ni pé wọn ò mọ nǹkan kan lórí Facebook wọ́n tún lo gbogbo agbára but who is backing the woman of wọ́n wọnú palace tán bá fún yín lówó owó kọ́ ni wọ́n bẹ nìkan jẹ́ tán kówó fún yẹn owó tán fún kò sẹ́ni bọ̀dì tí gbogbo wọn tí wọ́n bá ní kí n máa sọ kò sẹ́ni tán bá kówó fún tí wọ́n tẹ́ni yóò ní sòkò ẹ̀ tí ò ní sọ ẹ̀mí kan nà bẹ́ẹ̀ ni To sẹ́ni tó kọ́wọ́ fúnra ẹni so ò ní sọ sẹ̀mí kan nù owó tó bá dẹ̀ kó fáwọn yẹn ṣé àwọn fúnra wọn ló ṣiṣẹ́ owó yẹn tán máa lè kó jáde bẹ́ẹ̀ àbórí òwò mọ́tò ni wọ́n ṣe tán máa fi owó yẹn kó jáde ṣèbí wọ́n kówó sínú ilé wọn náà ni tó ń kó sọ wọ́n lọ́ndì owó sí wọn nínú ọwọ́ òun náà ni pé kó má ṣojú ṣáájú eba jẹ́ APC ló jalè kọ́ má tó sọ wípé labour party afẹ́ gbá wọn wọlé kpc tó wà níjọba kọ́ wọ́n máa bayé àwọn party kan jẹ́ gbogbo èèyàn tó bá ti ṣe burúkú ni kẹ́ẹ̀dì pẹ̀lú ẹ má fi ipò tẹ́ bá ti wà tó jẹ́ ti gbogbo nàìjíríà tó jẹ́ ti gbogbo àgbáyé àbí tó jẹ́ ti gbogbo èèyàn kẹ́ máa fi dá àwọn kan láàmú kẹ́ máa fi bayé àwọn kan jẹ́ ó ti yé so olórí in tó lórí sọ nìyẹn ìwé jẹ́ tì mí kò dẹ̀ ti èmi lójú ó jẹ́ kí èmi nísìnyí kí n ní gods láti sọ̀rọ̀ so i will do good to you when you come back to do bad to me i have God to talk to you and i will tell you i will tell the whole world wọn tún mọ orí èèyàn tẹ anybody jẹ so níbi ní sísì àti bọ́dẹ̀ ṣe máa máa lọ tí Jésù ló fi padà dé báyìí náà ni pé oníkálukú á máa sọ ìwà ara wa bá a ṣe jẹ́ bóníkálukú bá ṣe jẹ́ láṣẹ máa sọ ìwà ara wa wọn ò dá sí mọ́ wọ́n wá ní ẹ eh, a máa lọ kanta sue mi because ọ̀rọ̀ Canada kan stop I must have another problem in this place ìwọ tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ pé adájọ́ àbí lọ́ọ̀yà ọ̀hún ló jẹ́ ló ló fẹ́ kó gbogbo Nàìjíríà sí wàhálà àbẹ́jọ́ ni ẹni tó lò máa kó mi sẹ́jọ́ gbogbo ọmọ ẹ̀ máa ṣẹjọ́ kú gbogbo ọmọ ẹ̀ máa kó wàhálà ló máa pa àwọn ọmọ ẹ̀ ló máa pààrọ̀ ẹ̀ dìran ẹ̀ ẹ̀yin Nàìjíríà oh God I don't want to say this I don't want to jáwọn èèyàn gan torí sì bá Ọlọ́run torí sì bá ń bá mi sọ̀rọ̀ ọdún torí sì bá bá mi sọ náà nígbà mìíràn ó fẹ́ kí n sọ fáwọn èèyàn náà ni so tí n bá keep ẹ̀ náà gan pàápàá kí ló use fún mi kò use fún mi kò useful ọmọ yìí ó máa useful fún mi but any gift that God and any inspiration and any any word that God has sent to me to deliver if I keep it alone to myself mélòó mo fẹ́ lò lára ẹ̀ so if I said it if I if I say it out that will be good for others that's me that God send you God sending me is not sending me to myself he's sending me to people I will be benefit from the iṣẹ́ tó bá rán mi. But yeah, he's not sending me to myself, he's sending me to people. If it's more rice lọ ní ọjọ́ náà The place I, they say, I, say, I said they should deliver rice. That they are asking me, am I a politician? Is it from Ondo State Governor? That they are asking me, which party are you? I say, I'm not in any party. That I'm just doing it for people who have less privilege, who have no widows, people who have no And then today represent what tó dẹ̀ ń pè tó dẹ̀ ni wọ́n máa olórí dáná àwọn ti ṣe báyìí àwọn ti ṣe báyìí àwọn ti ṣe báyìí o ìbí nǹkan máa ní wọ́n ṣe la máa sọ nǹkan máa ní wọ́n ṣe la máa àti gbọ́ bọ̀ tí ó wá yẹ kí olórí ṣe bẹ́yẹn àbí kí wọ́n ṣe bẹ́yẹn fún mi ní níbẹ̀ yẹn ó yẹ kó lórí ṣe bẹ́yẹn torí mo mọ̀ pé gbogbo nǹkan tó wà nílẹ̀ ìṣọwọ́ olórí ni tó lórí bá sọ fún wọn pé torí wọ́n ti sọ pé kí n máa bó lórí sọ tí mo lórí bá ti pè wọ́n tó bá sọ pé kábíyèsí pálàsì ní ọba wọ́n ní adájọ́ àmì wọ́n ní lọ́ọ̀yà tó bá ní kí lọ́ọ̀yà yẹn tó bá yẹ pé lọ́ọ̀yà ni wọ́n ní tó bá sọ pé write the person immediately now we are not selling it because ó bá jẹ́ pé kábíyèsí gangan ló ṣẹlẹ̀ sí ṣé wọ́n ṣe máa handle ẹ̀ nìyẹn ìyẹn mi pé tí n bá lọ mú bribe wá fún àwọn akọ́lẹ̀ àtakọ́dà wọn ò ní lè ṣe nǹkan kan but ráìsì tá a gbé wá ní àwọn akọ́dà náà wọ́n máa pín bẹ́ẹ̀ náà àti owó tá a fi ní kán pín tẹ́lẹ̀ wọ́n máa pín bẹ́ẹ̀ náà àwọn nǹkan tá a ti ṣe ń bẹ̀ wọ́n máa pín bẹ́ẹ̀ àtà tún lè ṣe that's why we see pé nàìjíríà ni àwọn èèyàn tó jókòó láti máa padà jẹ́ àjẹ́ àwọn èèyàn náà ni kì í ṣe spirit èèyàn ni èèyàn tó bá fẹ́ tó bá sọ pé ò ní ṣògùn ká àwọn tó máa jẹ wá máa bèrè ṣáà ni wọ́n kò sọ fún mi pé àbújá náà ti ra ọ torí pé ìjọ yìí mo dárúkọ wàsíù pé wàsíù máa wọ̀ ń pa kò sí tó ṣe méjì even àbújá problem tí mo ní kò sí tí wàsíù mọ̀ torí pé wàsíù gan gbà ó gba oyè náà ó lọ gba kílé orúkọ ẹ̀ ó gba wọ́ọ̀dù ó gba wọ́ọ̀dù náà níwájú bàbá buhari ó gba wọ́ọ̀dù ó gba wọ́ọ̀dù ó gba wọ́ọ̀dù so kò sí problem tí mo là kọjá kò dẹ̀ sí bí ó ṣe máa sọ̀rọ̀ yẹn gbogbo problem ká rojọ́ rojọ́ rojọ́ láti jọ yìí màláìka àti wàsíù ni àwọn ní gbogbo òṣìṣà torí burúkú tó ń ṣe sí o táwọn nǹkan máa sọ pé kò sí àjẹ tán lẹ́rẹ̀ tó máa ṣe pé kí ni kò sí ífù nǹkan ìyá tó sùn mí sí kóòtù mi àti gbogbo mọ́ṣẹ́ ni wọ́n lọ tó ń ṣe godmother orí burúkú yẹn gbogbo pátá kò sí tó ń rojọ́ wàsíù kàn fáwọn pé òun mọ̀ tó máa máa rojọ́ ilé èdúmà tó di kíní ìyá náà sọ pé òun mọ̀ àwọn kan máa sọ pé ẹ ó ti máa ń dárúkọ wàsíù jù ẹ sọ fún yín tí èèyàn bá pe bẹ́ẹ̀ dáadáa wọ́n máa bá pè é ṣé tọ́lọ́run bá ṣé ta ló lè <laughs> ṣé mo pé tó bá yẹ pé mo ti fi ìwà mi àti gift àti talent mi àti platform mi tó yẹ pé mo ti fi ba iye ìkà rẹ jẹ àti ọba mi tó wà ọba tó wà lórí ibẹ̀ yẹn tán ti búlì wọn tán ti pa wọn dànù àwọn tó ń búlì ọba aláàfin Ọ̀yọ́ yẹn age mate làwọn àti kábíyèsí wọn jọba díẹ̀ náà ní kábíyèsí jẹ wọn ò jọba ju ten years kábíyèsí kábíyèsí náà ti pẹ́ lórí oyè gan tí n bá gbé wọn sílẹ̀ nbí tí ń jẹ́ pé bóyá máa ti rí bá wọ́n ti búlì àwọn náà tó di wọ́n ti búlì wọn ti wọ́n ti búlì wọn pa ọ̀tá fi máà tí wọ́n síbí àwa náà gbà wọ́n sílẹ̀ so kí ló dé tí wọ́n lè gbà wá kí ló dé tí wọ́n lè anybody tó bá ti wà nípò ọba kó bá anybody àti gómìnà kí wọ́n anybody tí o bá ti lè gba èèyàn tiẹ̀ you are not qualified to be in any position olórí kan lórí tí o bá ti lè ṣe dáadáa kì í ṣe pé kọ́ lórí máa jẹ̀lú o àfẹ́ òjẹ̀lú afẹ́ àwọn tó máa tún ìlú ṣe in level tower nìyẹn because we want we are living abroad we want to be like abroad abroad is not behaving like us the wickedness of Nigeria is too much the wickedness of the citizen That is why you see, even when your president get to the power, they used to be tough. They used to turn, they used to turn wicked also. Torí tó bá turn wicked, go and go man. Wicked will kill they will kill them. They have to turn wicked. Wicked have to face wicked. Kí ló dé? Kí ló dé? Wickedness is too much wọ́n wá hàn tì mí báyìí wọ́n rè bóyá mi nílé ìjọ mọ́ ẹ rí pé mo wá ń jó ni wọ́n wá hàn tì mí àwọn ọmọ àlè méjì yẹn ah! thank God pé èṣù ò sínú mi bọ́lọ̀ ló wà nù mí torí ẹ̀ bẹ́ẹ̀ bá rí àwọn kan wà tó pé wọn ò ní ṣoríire ni mọ́ bí wọ́n ṣe wà yẹn ẹni bá fẹ́ ṣe bí n pé lóore gan máa ṣorí burúkú pẹ̀lú ẹ̀ ẹni bá ṣe adéọlà lóore gan máa ṣorí burúkú pẹ̀lú adéọlà ni àfáà àfà tí ò lè ṣe àfà ẹ̀ kó ṣiṣẹ́ láti ṣe ayé rẹ̀ tó jẹ́ kó ṣe máa palẹ̀ bàbá rẹ̀ kó tó di pé a lọ tàbí tán sí bàbá ẹ̀ sí ó lọ ta bàbá ẹ̀. Ondo state governor tá a pè á mọ̀ pé wàhálà wà káàkiri ń sìn gbogbo everybody ń sákòlóbá kòlóbá bọ́tì kò sí wàhálà kankan ní palace olórí kábíyèsí dẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi bá ti jẹ́ kán búlì kábíyèsí níjọ́ yẹn wọ́n fẹ́ búlì wọn lórí Facebook torí ẹ̀ ní wọ́n ṣe gbé yín ká tí à ti wá gbogbo gbàyẹ ẹ sábọ̀dù ló máa ń kọrin fún olórí ló jẹ́ kí n olórí olúkàyẹ ló jẹ́ kí n mọ̀ pé yínká yẹn she came for a mission on Facebook. yes olórí olúkàyẹ ló jẹ́ kí n mọ̀ pé yínká she is being placed on Facebook for a mission and divide that. i mean láti bá ṣe ti rí ń sìn pé ẹnìkan ló ń kọrin fún sìn gbogbo yín lẹ máa kẹsẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ bá lẹ́ẹ̀ni gbọ́ a máa support sharia wọ́n máa pa yín sọnù bẹ́ẹ̀ because we want to have peace the people that are good people want to have peace want to have joy also the, the good things of life is not for wicked people. wọn ò lè bẹ́ẹ̀ mi sẹ́ẹ̀ láti àfi tó bá wù mí ní mo kàn wé pé ilé yóò ti tó àkókò mo fẹ́ ṣe gbogbo àtọ́ ń fún mi ní sítórì olórí wọ́n fún mi ní sítórì olórí yẹn kò bá ó bá bàjẹ́ tí n bá bẹ̀ sí sọ sítórì olórí ń kan àwọn olórí míì àtàwọn tó kan àwọn olórí tó ń ṣàgbèrè akànlé akàngbòrò akòkè bọ̀mí sọ tó bá lò ní jẹ́wọ́ àwọn kan máa ṣe kìnnì tó bá lò ní ṣoògùn káwọn kan máa bèrè fún wọṣá wọn kàtì ẹbí ọdẹ bó ṣe rí mi orí mi bí mi tí n bá kọlà gan ṣòro pé àwọn tó kọlà wọn gbogbo àwọn tó kọlà ní ògbọ́n ni tí n bá kọlà sóhun gan ṣo ṣọ́ọ̀bù wọn wọn ò kọlà sọ́pọlọ mi <laughs> ó ti yé àmọ́ ò kọlà sóhun kò dẹ̀ sọ́ọ̀bù ọ̀kọ̀ọ̀kan náà rẹ̀ tó bá ní kán jáde nígbà tí ọmọ ọ̀kà rẹ̀ bíi tèmi gbogbo mi ò mi ò package ara mi mi ò ṣakọ mi ò gbéraga òyìnbó mi tí mo lè sọ àwọn ẹlòmíì tó lọ sí ṣùgbọ́n wọn lè sọ ní tí mo lè ṣe ẹlòmíì tí tó kàwé tó jọ gbogbo ìgbésí ayé kò lè ṣe ṣùgbọ́n mi ò tó torí ẹ̀ gbéraga má ní mi ò mọ̀ ṣe ni má ní mi ò lè ṣe léyìí mi ò lè ṣe léyìí because ẹni tó bá lò mọ gbogbo ẹ̀ ṣe tó dẹ̀ jọra ẹ lójú ọlọ́run àárẹ̀ sẹ́yìn irú lọ́yà ta lọ pè lónìí tí òun kúṣẹ̀ máa lọ san owó fún torí pé wọ́n ní kí n sẹ́lẹ̀ owó sí palace àwọn kan mọ́ èyí tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ ṣé wọ́n ṣiṣẹ́ ẹ̀ gbà tí mo kówó fún wọn gbà ṣé wọ́n wà ráǹtì ẹ̀ àbí kí ni wọ́n ṣe fún mi tí mo fi sẹ́lẹ̀ owó síbẹ̀ mi ò ń ṣe biological ọmọ wọn náà nínú àwọn ọmọ wọn kábíyèsí mi kábíyèsí lè má ti jẹ one million wọn rí wọn lè má ti jẹ two hundred thousand wọn rí nínú ọmọ wọn mi tó jẹ́ pé àwọn ọmọ máa fún wọn wickedness wà lórílẹ̀‐èdè nàìjíríà o so ohun tó ní kálukú bá ti ní àdá tó ní kálukú bá ti ní lọ́wọ́ kó máa fi ṣára wọn tẹ bá ti sọ pé ẹ ní fojú re wò mí ẹ dẹ̀ ní ṣe dáadáa fún mi náà èmi gan rẹ́dì láti ní tèmi náà bá ní máa ṣe fún yín padà. tó bá rí tán bá fẹ́ bára lé ẹ̀ tán fẹ́ para lé ẹ̀yẹ tó dẹ̀ mọ́ pé lódodo ni tó dẹ̀ mọ́ pé kò ṣèkà you don't need to support such people no matter what you can actually speak for your people ẹ mọ̀ ní Esther kò lówó ṣó lówó amani lọ́wọ́ ni ṣó lówó amani lọ́wọ́ ṣó ní ipò amani ni Mọ́díkáì tí Ọlọ́run wá lò tí o kò sówó lọ́wọ́ ẹ ilẹ̀ àjòjì ló wà àwọn èèyàn bí ni pé kò qualify for anything he has no money he has no cloth he has no mouth he has no say he has no crowd he has no supporter but God support them ẹ mọ̀ ni ó speak fáwọn èèyàn ẹ̀ ó dẹ̀ ṣe kíni ó bọ́ instead of people some princeps i mean some some queen they cannot speak for their people they cannot say instead of that. they will sell their people they nail them they kill them all anybody tí ò bá ti lè gbogbo àwọn example tari nínú bíbélì tí wọ́n padà wá obtain a good position they are good people if you are in any position and you are using the position to to destroy people you are not qualified for it because the position of God is of God it's not for you it's for you to use if you are obtaining it to affect people positively to save life not to destroy life. Ní ti blog wọn. I want solution to it. If not, I'll block her. Yes, because Kábíyèsí sẹ́, báwo lórí sọ̀rọ̀. Àwọn ló máa sọ pé kí n sọ pé wọ́n kọ́ máa pè mí, wọ́n máa máa wá ń dùn mí. Tí solution sorrow. ọ̀rọ̀ léyẹn, I'll block olórí olórí ẹ̀ ní láìka ara yín. Mo ti pè yín lénìí. Tó send message to me. ẹ̀ mo pé tẹ send message, màá thank you ma. Ẹ rí pé láàárọ̀ ńgbà tẹ send me fún mi lóru mi ìdáyín lóhùn látàgò mọ́kànlá. Torí aago mọ́kànlá yẹn mọ̀ definitely ní aago márùn-ún ìdájú ló máa jẹ́ lọ́hùn yẹn. Aago mọ́kànlá òru ló jẹ́ ní bíbáyìí so tí n bá ń sùn aràn yín náà kékeré wá jí mi play gbogbo game yẹn pẹ̀lú mi anything ìgboro tẹ bá wà anything ìgboro tẹ bá wà mo mọ kábíyèsí mo tẹríba fún yadé gan adé torí adé mi gangan adé wa lórí mi ọmọọba ni mí mi ò dẹ̀ gbúdọ̀ rí ọba kọba fi bọ̀tọ̀ ọba kọba ògúdọ̀ kò gbúdọ̀ bẹ fi ìdá ẹ̀fẹ́ mi ọba kọba ni mo sọ nínú ayé yìí tó bá lo ìdá ẹ̀ lórí mi kò ní jọba mọ́ wọn ò fi ìran ìjọba mọ́ wọ́n máa fa ìran ìtuni bẹ́ẹ̀ ni pé mo tún jọ́ ọmọọba ayé mo tún jọ́ ọmọọba ọ̀run tó ju gbogbo ọba ayé lọ àmì mo máa ń wárí fún ọba náà lójoojúmọ́ gbogbo tí máa ń ṣe táwọn èèyàn máa ń pè mí lọ́dẹ̀ mo máa ń wárí fún ọlọ́run rẹ̀ mo dẹ̀ máa ń fi gbogbo ẹ̀jì fọlọ́run ni pé ọlọ́run ìwọ nìkan ni mo gbé ga mo gbàgbọ́ nínú ẹ̀ nẹ̀ i know this ones are not good but ọlọ́run tó fi sínú mi mi ò ní jẹ́ kó ṣe kí ni kò ní bàjẹ́ i won't disgrace you and i will never disgrace my god i will never i will never i will never i will never disgrace my god. mo fẹ́ kí wọ́n ṣe lè ní kó wà òkè ni o Àbújá tán ní nǹkan kan ti wá I will let tí n bá pọ́nyàn lé tán àwọn èèyàn kan máa rí pé wọ́n pọ́n lé tí n bá pọ́n ẹ lé ẹ bí mo ṣe ń pọ́n ẹ lé yẹn mo tún fi ẹ̀wọ̀n àgbáyé ni pé ẹ wò ó <laughs> ìyá olówó tó sọ̀rọ̀ ẹ̀dí godmother tó ń da Facebook rú nígbà tí mo share sórí platform mi they you see a lot of people in Nigeria then we see I mean a lot of people in Canada ṣebí. They said it's not on Facebook. But look at it, the story. I wasn't even talking. But look at the way they are nearly, they are blogging her. And a lot of them tó sanwó fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. They expose themselves. Kì ṣe pé mo fi ń ṣe ìyẹn náà bọ̀ sí ń sìn tó kú bá ń ṣèkà ó máa ṣe ra ẹ̀. Èmi ń ṣeré mo dẹ̀ máa ṣera mi pẹ̀lú oore tí mo ń ṣe. Bẹ́ẹ̀ni oore lèmi ṣe mo dẹ̀ máa fi oore yẹn náà ṣera mi òun ni mo ń ṣe báyìí ẹ nígbà tẹ́mi bá sọ̀rọ̀ tí n bá tó bá ṣe burúkú fẹ́mi tẹ́mi sọ̀rọ̀ jáde tí mo sọ pé n ti eré lèmi ṣe tí mo dẹ̀ wá sọ̀rọ̀ báyìí mo ń fọ́rẹ̀ mo ń ṣera mi ni mo ń ṣera mi ìwọ náà tó ń ṣe bí o ń ṣera ẹ̀ ni kò sí ní tó bá ti mọ̀ ń ṣe láyé tó ń ṣe rẹ̀ ní tó bá mọ̀ ṣe wàá máa ṣe ó ń ṣe rẹ̀ náà ni o mọ̀ ká ṣe o mọ̀ géèmù play wàá play géèmù débi pé wàá ta sínú náà bẹ́ẹ̀ ni wàá ta bóyá máa mọ bó ṣe ń ta felengéfelengé o ti mọ̀ pé you are brain gan àbí ọpọlọ ẹ̀ máa ń jà ẹ́ o lọ́pọlọ tọ́lọ́run ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ sọ pé wọ́n ṣe ìjì owó tó yẹ pé ẹni tí wọ́n bá ti ṣe ní orílẹ̀-èdè nàìjíríà do it in favour mi ni o ìtò bá kàn tiẹ̀ kó tiẹ̀ jọ́rọ̀ lásán ló kàn tiẹ̀ sọ lẹ́yìn àbùkù ìmọ̀ àpọ̀ lọ́dọ̀ ọlọ́run àbùkù kò lè jọ́rọ̀ àlùfàjà ló kàn tiẹ̀ sọ sí mi pé o kàn tiẹ̀ pè mí lọ́dẹ̀ lásán tó jẹ́ pé ọlọ́run dẹ̀ ló ń lo èmi kò tí bá gbọ́n lójú ẹ̀yin èèyàn ọlọ́run ò kí ẹni tó bá gbọ́n tọ́rọ̀ òun rẹ̀ ló gbọ́n ọlọ́run ló gbọ́n kò sí kankan tó gbọ́n. we are fools but when God just give you little out of his wisdom you now believe you are wiser than God you cannot be wiser than God who are you to, wiser than, to be wiser than God. torí bẹ́ẹ̀ ẹ̀yin Abuja, ìjọba Buhari ẹjọ́ sá o ìkúnlẹ̀ mi rèé tó wá ti yá àwọn ọba ní jíjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe Yorùbá nìkan àti ìhó it's a scam gbogbo àwọn ìlú tí mo rí mi nílùú mi nílùú láti lo ìlú púpọ̀ UK United Kingdom wọ́n jọba lórí ìlú púpọ̀ wọ́n níná wọ́n lómi tó bá ti pé wàhálà fẹ́ pọ̀ jù tó bá ti rí táàṣì tú lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa wọ́n máa palùdà wọ́n máa ṣe kókí nǹkan kó right ọba kan your excellency his excellency royal majesty our King Charles the Third rule Canada Australia gbogbo ìlú tó rule. Hello, ẹ lọ́wọ́ wọn wọ́n máa òfin tó tó wà ń bẹ̀ àlàáfíà ìjọba at least ẹ máa rí seventy percent of àlàáfíà but ìlú tí gbogbo bá fi pọ̀ báyìí ẹ ní rí twenty percent of àlàáfíà fíàfíà ní twenty percent eighty tún jẹ́ kò ṣeé sọ it's a scam tí ọba kúkú gbà tí ẹ bá dẹ̀ ti sọ pé kò gbà à nílè rí bẹ́ẹ̀ pé ọba jíjẹ ṣe scam kan kúkú dissolve ọba kẹ́bí wọn kúkú máa jọba èmi náà jọba léèlé o mo ti dọ́ba o mo ti dọ́ba o àti gbádélé mi lórí à mo ti dọ́ba o tí ò bá ti gbà tẹ́ ẹ̀ bá ti ṣe ìwọ̀kọ̀ sí everybody máa jọba o everybody ní nàìjíríà àṣẹjà nílẹ̀ yorùbá ọba bẹ́ẹ̀ ni kóníkàlùkù lọ dé adé ọba kóníkàlùkù máa dá adé ọba bẹ́ẹ̀ hmm. ni bẹ́ẹ̀ ni o ìyẹn ní kẹ́yìn kan kọ́kàn lọ gbé nǹkan kan sórí àbí kọ́kàn lọ máa fi tó bá ti gbé kínní yẹn sórí báyìí wọ́n máa fi halẹ̀ mọ́ wa ó tún yá wọn tún sọ pé àwọn kan á tún jẹ shift tó má tún ti jọba tó má pẹ̀ sí ṣe oríṣiríṣi àwọn aṣẹ́wó àwọn ọmọ olè àwọn tó máa shift sílẹ̀ onípata yẹlò onípata wọn máa dádé lé wọn lórí lẹ́yìn wọn máa ní wọn dádé wọn máa gbọ́ pàwérè kiri wọn máa ṣe kẹ́nìbọ̀dì mọ́ kó máa jọba o ó ti yé ẹjọ́ kábíyèsí ẹ̀mí ẹ̀ eh, kí lórúkọ yín sà your excellency bàbá Buhari ẹ kúkú bá wa fọ gbogbo ẹ̀ mọ́ ìlú tó ti lọ́ba kan wàhálà yìí wà níbẹ̀ di i mean wàhálà kékeré ni wọ́n ní wọ́n ní progress púpọ̀ bẹ́ẹ̀ ni ìlú ti ní ọba rẹpẹtẹ scam pọ̀ olórí rẹpẹtẹ is a scam scam ṣé nǹkan tí olórí àti nǹkan tó ń fẹ́ ṣe palace ṣé kìí scam níbi tí mo rí palace pé kó tó bá yẹ pé mo lówó jù bẹ́ẹ̀ lọ́njọ́ ìṣẹ́ máa kọ́ palace yẹn ọlọ́run ló ní owó kò sílẹ̀ púpọ̀ ṣé ni bá kọ́ palace wọn mo ní nǹkan tí mo fẹ́ fi kọ́ ilé bàbá mi jẹ́ mo ní kán ta dúró náà torí ó lè ní tibẹ̀ yín mo ní ẹ bá mi lọ ṣe balance ẹ jẹ́ kó da ṣé tó wá yẹ kán béèrè kọ́bọ̀ lọ́wọ́ mi kán má sọ pé ẹ kán dà pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbé ẹ dáwọ́ padà kẹlẹ́wọ̀n tabẹ̀ yẹn ó tán wọn kọ́kọ́ ṣe ní tó nídìí ọ̀rọ̀ ni wọ́n nídìí wọ́n dẹ̀ kọ̀ torí pé tọba tẹ́ bá ti ṣèrí náà àwa náà máa sọ pé wọ́n máa di sọ́ọ̀bù ọba àbíkẹ́ everybody máa jọba gbogbo ọmọ nàìjíríà ọmọ yorùbá ó yẹ ẹ lọ máa wádé kiri ẹ máa dádé gbogbo ọmọ yorùbá ló máa dádé ká má máa ṣe ká má máa ṣíṣe ara wa ṣíṣì ti pọ̀ jù ìjọba ṣíṣì àwọn ọmọlúwa ṣíṣì ọba ṣíṣì ṣíṣì ti pọ̀ jù iṣẹ́ ṣíṣì ṣé mo bí ìṣiṣẹ́ pé pé mo jẹ́ ọmọ bá ń sìn kí wá sọ pé kí n má lè sọ a lè kẹrú mọ́ wọn ò ṣe ẹrú mọ́ stop slavery Nigeria is kind. they are making their people slave in their own country they are practicing slavery up to today slavery ni slavery stop say no to slavery say no to terrorism àti ṣèyẹn níjọ́sí say no to slavery slavery lẹ́ ń ṣe slavery you are scamming you you put people in bondage you put people in trouble then you be a máa máa scam ẹ máa máa ń ṣe kiri lórí o ẹ máa máa gbọ́ pàlẹ́ wọn lórí say no to nonsense say no to slavery say no to gbogbo ọba fraud èmi fẹ́ lè ṣe lọ ẹni bá ní má dé ní mi nílé bá wọn àti mi lórí o ọmọ ọba ayé ni mí ọmọ ọba ọ̀run tí ni mí tó gbogbo ọba ayé lọ ọba mira ràpàtà rápátá abiyamọ tòótọ́ tí òfin gbẹ̀bí fáláyé tí òun gbárin fẹ́lẹ́bi adó ti lọ́jọ́ náà ṣòro ọ̀pọ̀pọ̀ tí ń gba aláìlẹ́nì kankan ọ̀pá bí dà sọ́bídé ọba tí òkú rí ó dàgbàdàgbà ó yànjú sí adàgbà <laughs> má fọ̀pá rìn adàgbà má tẹ̀pá hmm, ọba tí ò ní ọba tó ń wárí fún ọba tí ò ní ọba tó ń tọríba fún ọba mi kan gbòógì alágbára gíga gíga náà wọ̀n hmm kábíyèsí o elédùnmarè nínú ọba ayé mo wá mi ò rí ẹ tá a lè fi ọlọ́run wé kábíyèsí o ọba mi tó mi kọlẹ̀ táyé mi tìtìtìtì ọba tó bá pàṣẹ tí ọba ayé kankan lè yí padà ẹlẹ́dàá tèmi olówó orí tèmi adé orí tèmi ìmọ́lẹ̀ tèmi ayọ̀ tèmi ojúbà rẹ o ẹ ṣé o ẹ ṣé wickedness everywhere in Nigeria say no to wickedness say no to wickedness àwọn tẹ́ ni wọ́n ṣe slavery kọ́ ló ń ṣe slave you are slaving yourself ẹ̀yin ọba nàìjíríà you are slaving yourself saving people you are collecting salary and the people working they are not collecting salary you are too much ó dà pé ẹ má jẹ́ ń sọ̀rọ̀ mo ti sọ pé kó má jẹ́ kí sójà ìjọba ẹ ṣọ́ra yín o àwọn nígbà yẹn ta ló sọ ń gbà yẹn náà ṣé bàbá mi Babangida ni ó ní àwọn politicians ó ní wọn máa ń wà expensive because they take nonsense kí ló dé tẹ máa ń fi agbádá yẹn kò ń jẹ́ kẹ ìjọba alágbádá ni wọ́n pè ẹ fún lórúkọ mi ẹ má máa fa agbádá kó yẹ̀pẹ̀ ẹ fa agbádá kó ẹrọ̀fọ̀ ìjọba alágbádá bá wo smart government ẹ pè smart government àwọn elérò smart wọn kàn máa máa ṣe gbàgbádá kiri jẹ gbogbo ẹ kó gbogbo ẹ dànù sàgbàdá waster waster waster enough is enough for fuckery bye ọlọ́run Ma fara ni mí lórílẹ̀‐èdè yìí ẹni bá gbàbọ̀dẹ̀ tì mí lérè tí mo wí lónìí tó bá ló máa fìyà jẹ mí olú apá lọ́mọ ẹni bá ló máa fìyà jọ ọmọ mi adébùkọ́lá ọlọ́run pa ìdábẹ́ lọ́mọ fẹ́ ìdábẹ́ ìṣòfò tọmọtọmọ tilétilé èyí tí mo wí lónìí ẹnikẹ́ni ló bá lọ́ máa bínú sí mi ó máa bá mi jà ó máa bọ́ ọmọ mi jà ẹlẹ́dàá àti ẹ̀dá fi ìdábẹ́ ìṣòfò tọmọtọmọ fi ìdábẹ́ ìṣòfò tọmọtọmọ kan fi ìrìn ẹ̀ fi lé wọn àgbàgbàdo politician tó bá lọ ra abẹ́yìn ó lè ra ọ tètè lọ gbowó torí pé máa sọ pé wọ́n ṣèǹjì owó ṣèmi ní Buhari tó ní kan ṣèǹjì owó abẹ́mi ní CBN kìíní kan alẹ́ tó ti sọ pé inú báǹkì ọlọ́run kan fi ràn wọ̀ wá pọ̀ tá à ní sọ̀rọ̀ púpọ̀ àwọn tó kó oúnjẹ lọ fèsì ẹ fèsì wàhálà yín mi am your helper owó lẹ mọ̀ pé mo nílò àṣẹ́dẹ̀wà tí ọlọ́run dè lò ọgbọ́n àti ìmọ̀ tó yọ ọlọ́run owó ni mo nílò ṣé bá fìyàwó jẹ mí ọlọ́run àgbowó yín jẹ mo lẹ́yìn tó bọ ẹkọ́nọ́mì rẹ̀ jẹ ọ̀run máa bẹ ẹkọ́nọ́mì rẹ̀ jẹ ah ẹni tó pa mí ní bàbá tó pa bàbá ọmọ mi gbogbo ọmọ rẹ ló máa di aláìlétí kan bó ti létí kan ó máa tún ní èkejì máa tún gé kúrú ẹni bá tún conduct lórí mi conduction of evil ọ̀run máa kọlù yín tilétilé ní agbáyín wọlé ẹ wọlé bí àrá iṣó bá ti balẹ̀ ó máa ń pòórá nìyẹn. He wants my attention kò ní dáa fún ìyálà ìyá ẹ̀ ẹni tó speak fún òní ṣàmọ̀dún you see what will happen ipòkípò tó jẹ́ ipò tí ọmọ ọlọ́run gbúdọ̀ obtain gbogbo ìkà tó dipò náà mú ọ̀run máa fà yín tu etí ò bá lọ máa kú kì í ṣe èèyàn ló máa bá yín jẹ́ ọlọ́run ni ṣe mọ̀ pé téèyàn bá bá ìjọba jà ìjọba á múyàn ṣùgbọ́n tọ́lọ́run bá bá yàn jà kò síbi tẹ́ fẹ́ sùn ẹ̀ sí kò sẹ́ni tó lè bá ìjọba jà kò sì sẹ́ni tó lè bá alágbára ayé jà ṣùgbọ́n ọlọ́run máa bá jà ipò rere tí ó bá belongs to tó yẹ kí o fi ṣe rere láyé fún àwọn ènìyàn tó fi ń ṣe búburú sí wọn the Lord will take the position away from you and it will render you useless before you leave this earth it will make you wear agege you tó bá jẹ́ pé o mú àwọn èèyàn sùn sójú títì wàá sùn lẹ́lẹ̀ wàá sùn títì kò sẹ́ni tó lè mú ọlọ́run tó bá ṣiṣẹ́ that is why the best person you should hand over your matter to is God tí ọlọ́run bá tó bá hand over matter ẹ̀ sọ́wọ́ ọlọ́run tán á wá gbé àwọn ènìyàn tó bá ní agbára ju àwọn ènìyàn tó dìde sí agbé wọn dìde that's the way God works so àwa ti fi ẹ̀yìn ti àgbélébùú adẹ̀ ti fi ẹ̀jẹ̀ Jésù búra ti gbàgbọ́ nínú Ọlọ́run alààyè ńgbà so ó máa dùn wájú àwọn èyí tán ṣe ń sìn ẹni tí ó sọ̀rọ̀ ní tó ní kọ́ lo medication wọn. oúnjẹ ni medication mi tí bá dẹ̀ ṣetán màá lọ jẹun ṣùgbọ́n àwọn tó ń ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ tó ń sowọ́pọ̀ láti ba yí àwọn láti fi odidi orílẹ̀-èdè sí ìgbèkùn tó dẹ̀ ń ṣèkà lọ kò ní yẹ wọ́n wọ́n rò pé yẹ wọ́n ni bí wọ́n ṣe ń kówó sílẹ̀ ọlọ́run ń sin wọ́n ni wọ́n sin wọ́n nígbà tó ń wà láàyè somebody that cannot come out the way I'm talking now do you think they are just respecting themselves that's why they are not talking because they cannot talk so that their secret will not be open They have to be shut up. They have to be quiet. They just have to pray for their secrets. Some of them that their secrets is not yet for this government to just finish. That's That is why Kodake on Sheka. Baba Buhari is a passion. <laughs> is a beating, is a ẹgbà gidi fáwọn wèrè. Bẹ́ẹ̀ni, èkejì náà tó tún jẹ́ vice. Revenge ni gbogbo wọn wá fún. Awólọ́wọ̀ things and Buhari team when it was overthrown jam together. All the, all, the, all the people who have done something wrong in Nigeria before, jam Agbako. The two of them, Agbako le jam lọ́wọ́ wọn, but mo kàn bẹ́ẹ̀ láti ṣàlàyé fún wọn Emi èmi ò ṣe ìkọ̀wé mi pé mi ò bàbá mi ò jọ owó kówó jẹ wọn lè ṣe kankan ní orílẹ̀-èdè ẹ mọ̀ pé bàbá mi ò kówó jẹ kò ṣe nǹkan ní orílẹ̀-èdè ẹ mọ̀ sílẹ̀ but àwọn tó kówó tó ń ṣe wọ́n ti já màgbà kù wọ́n ti já màgbà kù gbogbo àwọn tó kówó sínú àjálẹ̀ wọ́n ti já màgbà kù wọ́n ti já màgbà kù gbogbo wọn ló já màgbà kù wọ́n ti já màgbà kù gbogbo wọn ló já màgbà kù wọ́n ti já màgbá kú. wọ́n ṣe níkẹ́ni yẹn pa fóònù tó ń ṣe àwọn tó rà lẹ̀ wọ́n wọ́n ní kó pa fóònù ìwọ tó ní mà please ma keep quiet <laughs> lórí burúkú hmm. wọ́n ti já màgbá kú gbogbo wọn ló já màgbá kú. Kinshara ni nsiso. so. Hmm. Look at this. kábíyèsí. Nigeria is a problem. Nigeria is going through a problem. He good. Is it true? Buhari asked National Assembly to approve 81.9 billion supplement budget. Sahara reports. Sahara reports also. Senator Sheikh Sani attacked Buhari for what government over move to serve five Nigeria power plants for two sixty billion. the whole world is going through it. <laughs> I don't want to say this. This is what I saw now. It's not for my country. It's, <laughs> it's making me laugh. I dey laugh, I dey laugh. <laughs> Sorry, mi ti polówó, ẹ jẹ́ polówó, mo ń bọ̀ bá polówó sí government guarantee security in Abuja during Christmas. Okay, during Christmas nìkan ni tí Christmas bá ti lọ, the security will disappear Christmas, New Year. Okay, during New Year, Christmas, you are going to be safe. Silver <laughs> for eighty suspected. Arrest Sarah. Hey, hello. Catholic bishop appeared to Nigeria, appeared to Nigeria bishop, Nigeria couple oh, to stop using social media to settle matter breaking the Nigerian army confirmed invasion of a boy state community say troop fun explosion seven Nigeria government to close east-west road to January 15 to rescue. <laughs> See, Nigeria may mourn friend a Cross River State killed by kidnap. Hmm. Imagine. Allegedly, alleged 80 <laughs> billion fraud. <laughs> My God. <sighs> people, when they are, I saw one news today in um, uh, Kiloriko News. Um, I'll remember now. I'll follow that news now and I'll be posting it. That one is more, you know, it's Baba news, you know. I mean, it's a news. So I saw that news. You know, they said some people billion, billion, billion. It's not million. They are they are still billion, billion. You know, the way they mention some people who are even stole money, ah, and we are asking them for common ten thousand <laughs> to parents. Some people steal money. They cannot even give you common ten thousand dollar. all of them like this i mean tamadariko One billion billion billion they cannot give you common ten thousand dollar just to rent out six thousand you they want lè fún Ah, one lè fowó yẹn kàn fi thing. terrorism kàn fi sponsor aṣẹ́wó kàn ní kàn bad dog. Is sùn you want? Can you come? máa show oríṣiríṣi Nigeria is finished but the law is taking it back ṣé mo pé tí nǹkan ò bá finish Ọlọ́run ò kí ń gbà ìgbẹ́ ìyẹn náà ń pè ní ilẹ̀ anúlùwà The truth always haunts. Yes. The truth always haunts. People are, ah, people bad girl. Ẹ kàn wo wo owó tó ń ti tó ń wèsì jáde yẹn. Nigeria is not up to, we are not up to billion. Ẹnìkan máa kó billions yẹn. Ìyẹn mi pé if they want to be, tó máa fẹ́ máa settle away. Yo, from business, from business, from business, they can settle every, they can pay Nigeria. You know that the money Nigeria have they can be paying Nigeria citizen hmm? one one million gan <coughs> No, lọ no one lè no má jẹ́ pé one one million at least one lè máa san two two hundred thousand for each of Nigeria every month Two months, sì ní That was sí pé owó oṣù yẹn náà wọ́n máa ṣiṣẹ́ Nàìjíríà wọ́n máa thirty thousand tí ò lè ra àpò minimum wage is thirty thousand and àpò rice one bag of rice in Nigeria is more than thirty thousand You understand me? It's a wickedness of the highest order. And one person will still be stealing the money. All the ajale, all underground in Nigeria, they are full of money. And they said, let me tell you something. I don't want to play it and I won't mention the name of anybody tẹ́ bá ti rí tó bá ti kówó sínú àjálẹ̀ yẹn àti àwọn owó tó ná kó sínú gbó káàkiri wọn yẹn ṣé mọ̀ pé wọ́n ní majority àwọn èèyàn tó bá kó owó yẹn síbẹ̀ kó yẹn síbẹ̀ tó gbogbo àwọn tó ṣiṣẹ́ ìdán lọ lò kó lọ kó lọ gbẹ́ ilẹ̀ àtàwọn tó kó yẹn síbẹ̀ gbogbo wọn ni wọ́n máa ń pa wọ́n ni ẹnìkan ló send voice note sí mi àti ọmọ kan náà tí mo sọ pé tọ́wọ́n ó sọ̀rọ̀ pé tọ́n bá ti tọ́n bá ti gbẹ́ ihò yẹn báyìí tọ́n ti kó yẹn síbẹ̀ báyìí torí pé wọ́n ti mọ̀ bẹ̀ wọ́n náà máa ń pa wọ́n ni wọ́n náà máa ń pa wọ́n ni imagine gbogbo àwọn tó ti tó ti kówó yẹn pamọ́ yẹn they are all blood ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ wọn ah. wickedness ò dá o ẹ̀rọ onúkú àdàkílẹ̀ tó ṣù bye for now. two hundred dollar i mean ẹ jẹ́ n polówó kì í ṣèmi mo ní ehm, ìpolówó ọjà tó ń gbé wá fún mi ẹ jẹ́ Some girls think you're a star. care is more than just taking care of your face. You must concentrate on your complete body to keep your soul satisfied. And the only place you can have a flawless skincare routine to achieve your desired flawless glowing skin is Sami Glow Skincare and Spa. Beautiful skin requires commitment, not a miracle. That is why it is only at Sami Glow Skincare and Spa you can get skincare products such as Hot Snow Brightening Set, mainly for fair skin which helps to maintain the skin color and makes you glow like a baby. As class Caramel Tone Set, mainly for dark skin, both in small sets, medium sets, and regular size, which also helps to maintain the skin color without bleaching and also makes your skin radiant. And that is not all. At Summit Glow Skincare and Spa, our other services include top services, facial wash, brightening body wash, sales of perfume, barber salon, rebranding for retailers, manicure and pedicure, etc. Hurry up and visit Summit Glow Skincare and Spa at our office, which is situated at number 80 Olaniyi Street, New Okwaba, Abule Egba, opposite Rock Oil, Lagos State. You can call us on the following numbers, plus 131 2774 7664. Or you can message us on WhatsApp via zero nine zero seven nine nine seven four zero three three. Email address samiglow8 at gmail dot com. Facebook page samiglow or on Instagram samiglow skincare. Samiglow skincare. Feel a new beauty experience. experience. Oh, le güey. I don't know. ṣe sáré dúró sí kí a bá a. Táwọn àbáyáwó yàwó kírìmù èyí tí bá a sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn náà ìfẹ́ pupa fẹ́ẹ́fẹ́ sì rẹwà síbẹ̀ Goslow brightening set ní abẹ́rẹ́ fún set èyí náwó yín dúdú ẹ̀ bẹ̀rẹ̀ fún Atlas caloreton set sẹ́ni gbogbo àwọn yóò máa jọ̀lọ̀ ẹ̀sìn mọ́ fi mẹ̀tẹ́ bẹ́sẹ̀ by side ló wà ibà jẹ́ size pẹ̀lú regular size senior brightening set wà èyí táwọn ọmọ kékèké lè máa lò ọ̀tún wá tán síbẹ̀ fẹ́ni tẹ́ fẹ́ fọ́jú pẹ̀lú ara kí wọ́n bá yín bọ̀ kẹ́ ẹ má tónítóní bí ọmọ tuntun káwọn olóyìnbó pè ní brightening body wash wọ́n tún ṣe bá mi sàn ATM square fún gbogbo ẹ̀yẹ náà tó tà gbogbo ọjà tí ń jáde nínú iṣẹ́ wọn. àdírẹ́sì wọn wà ní nọ́mbà eighty ọlọ́dẹ̀yìn street oko ọba tuntun yẹn lábúlé ẹ̀bà nílùú Èkó ládojúkọ ilé epo rápọ̀ àbíkẹ́ ìkàtún wọn lórí whatsapp sórí nọ́mbà yìí zero nine zero seven nine nine seven four zero three three àbí plus one three one two seven seven four seven six six four lórí Instagram sami glow skin care lórí Facebook sami glow sami glow skin care and spa ọba ẹ̀wà dé yes òun nìyẹn a fẹ́ máa lọ báyìí a ti máa padà wá anybody na man in na ní báwo bye for now love you guys.